والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا الحمد لله الذي فضل أصحاب النبي محمد صلى الله عليه وسلم على سائر الأمة وأثنى عليهم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشغل الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó gbọ́lá fáwọn sàhábà nábì àwọn sàhábà nábì àwọn náà ni àrólé ànábíwá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n gbẹ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ànábì lẹ́yìn ìgbà tí wọ́n ti kéwú lọ́dọ̀ ànábì àwọn sàhábà nábì pátá ọbẹ̀ lẹ́dẹ̀ Abubakar Umar Usman Ali àti gbogbo àwọn tó kù kọ́lọ́mọ́sà bá kẹ́ gbogbo wọn àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá gbogbo wọn nítorí pé ọlọ́run ọba àlá ó gbé wọn lọ́lá lérí gbogbo àwọn àlùmọ̀ tó kù ó sì wọ́n ní aṣíwájú àánú ọlọ́run kó máa bá gbogbo wọn lọ́kọ̀ọ̀kan àtàwọn tó ń jẹ́ àwọn ará ẹ̀ àtàwọn tó ń jẹ́ àwọn sàhábà rẹ̀ lápapọ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábọ̀wá Muhammad kọba gbogbo àwárá lé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ tó kù èyí tó dáa nínú ọ̀rọ̀ tó yẹ máa ń gbọ́ òun náà ni tó bá ní ṣe pẹ̀lú alukur'an al-karim èyí tó sì dáa jù nínú ọjọ́ ọ̀nà tó yẹ máa ń tọ̀ òun náà ni sunna òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ èyí tó burú jáì nínú àwọn nǹkan tí ó dáa òun náà ni ń ta pè lẹ́sìn àwọn aráyà fúnnu qur'an anita ń ṣe yìí ẹ má díìsì wa wọn náà sádìsì mọ́lẹ̀ tí wàá rí wọn ní báwọn bàbá ṣe gbé kalẹ̀ nìyẹn wọn èpè ẹlẹ́sìn bídíà ni wọ́n máa ń pè é àdádálẹ̀ èyí tí wọ́n dálẹ̀ lẹ́yìn ìgbà tá a nábì ti mú tiẹ̀ wá kì í wá sẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ànábì lọ́lọ́run ní gba ẹnìkọ̀ọ̀kan wa súnà ní kọ́lọ́ mọ́sà jẹ́ àlè máa ṣe bídíà ọlọ́mọ́sà lè jìnnà sẹ́nìkọ̀ọ̀kan ní muasasat al-idaya al-islamiyya lid-da'wati wal-mashari' nílùú ọlámbẹ al islamic foundation ìtafẹ́ yanjú láàárọ̀ yìí òun náà ni fadlu sahabati fil qur'an al-karimi wa ikramuhum wa hukukuhum ọlá tí ó wà fún àwọn sahaba nabi ọlá àpọ́nlé tó wà fáwọn sàábì ànábì tó jẹ́ pé nílẹ̀ alukur'an ìlọ́lọ́wọ́ bá aláàtí ń júwe rẹ̀ fún wa àfẹ́ sọ àfà kan sọ ṣéwù kan sọ kí lọ́lọ́run gangan sọ nípa àwọn sàhábà tí gbogbo wa táà máa lọ lè ṣe alukur'an táà sì máa wò àwọn táà ń wò mí láìs kágbálẹ̀ kur'an ni wa kágbé gbogbo àwa tí a padà máa wò mí bí n bá ti ń ṣàlàyé lọ kẹsì máa sí Qur'an ibi mo bá ti júwe fún wa ẹ̀dí alọ́lẹ̀ wò kálọ̀lẹ̀ sí i gbogbo àyà tí mo fẹ́ kà lẹ́ni àwọn àyà tí ọlọ́wọ́n bá aláà ti ń sọ ọ̀rọ̀ àwọn sàhábà ipa àwọn sàhábà àwọn ni wọ́n kún ànábì lọ́wọ́ lórí Islam àwọn ni wọ́n ran Ànábì wa Muhammad lọ́wọ́ sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n dúró ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n bá Ànábì jagun sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n náwó sínú ẹ̀sìn yìí tí iṣẹ́ náà fi rọrùn fún Ànábì láti jẹ́ sallallahu alayhi wa sallam àwọn sahaba yìí àwọn náà lànàbì filẹ̀ fún wa ká máa kọ́ṣe wọn ọlọ́run ọba Allah ó ròyìn wọn nínú koran gbogbo wọn pátá ọlọ́run ọba jí ó yé wa yí pé èèyàn ni wọn nítorí bá ti sọ náà lọ̀rọ̀ fẹ́ni tó bá gba Koran gbọ́ àmẹ́ni tí ń bá ń yóò máa ọba ń sọ ẹni tí gba gbọ́ bá ń sọ kò ní gbàgbọ́ tó bá jẹ́ ìtọ́lọ́run bá ti sọ ń bẹ̀ òun náà lọ̀rọ̀ gbogbo tẹ́lẹ̀ omi bá ń sọ lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run àṣẹ ni ìsọkúsọ ni àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba aláà ó júwe wọn àwọn òwò gan ni wọ́n ń pè ní sàhábà sàhábíyùn lẹ́nìkan as-sahabatu aw ashab àwọn ni àwọn sàhábà lápapọ̀ humul ladhina amanu bir rasuli sallallahu alaihi wasallam ẹni wọ́n ń pè ní asahabi àbí ká ní àwọn sahaba àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ ilà àwọn tí wọ́n gba nẹ́bì gbọ́ ipe ọ̀kan lọ́lọ́run ọlọ́run ọba yẹn náà lọ́ba tó yẹ ká máa sìn òun lọ́ba tó yẹ ká máa wà náà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní ìmánu pẹ̀lú ọlọ́run wọ́n gba ń ta nẹ́bì mú wa wọ́n gbà gbọ́ bọ́yẹ̀ yìí tọ́ka fún ọnu Quran àbí ìtọ́jẹ́ pé ọ sọ lẹ́nu rẹ̀ tí wọ́n pè ní hadith wọ́n gbà gbọ́ àwọn táwọn pè ní sahaba nìyẹn àwọn sahaba nabi sallallahu alaihi wasallam laqaw ar-rasul sallallahu alaihi wasallam wọ́n pàdé ẹ̀ wa amanu bihi wọ́n sì gbà fún wa matu ala al-islam wọ́n sì kú lílẹ̀ islam inú wọn abubakar umar usman ali abu huraira muawiya anas bin malik àti gbogbo àwọn tó kù náà ridwanullahi alaihim kọ́lọ̀ mọ́sàbá kẹ gbogbo wọn ẹ̀yọ́ يا yá mi nínú ẹ̀sìn من ان الموجة التشكيكية الشيعية في صحابة رسول الله صلى الله عليه وسلم وفيما نقلوا إلينا من الدين من آيات قرآنية وأحاديث نبوية صحيحة والثوابت دينية المتفقة عليها منتشرة منتشرة في بلاد يوروبا àdáwò kan ti bá wa nílẹ̀ yorùbá báyìí tó jẹ́ pé gbogbo àwa àfẹ́sìn gbogbo àwa ìmáàmù ìmáàmù ìmáàmù nílẹ̀ yorùbá gbogbo àwa mùdàrà tá kéwúlẹ̀ tọ́jẹ́ pé à ń dá ilé kéwúlẹ̀ ipe káwọn ọmọ kan lè máa jáde ń bẹ̀ kí lè bá a dolóríire ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa. gbogbo àwa tá a jẹ́ àfẹ́sìn nílẹ̀ Yorùbá àwa tá a jẹ́ olùkọ́ni olèrè ni táǹgbẹ̀rẹ̀ wa ní muslim tá a jẹ́ mùsùlùmí òdodo lọ́kùnrin wa lóbìnrin wa àti gbogbo àwa tí a jẹ́ ọ̀dọ́ nínú ẹ̀sìn ẹjẹ́ alọ́lẹ̀ yìí mà tá a bá mọ̀ tẹ́lẹ̀ yìí pé ìgbì odò tí àwọn ṣíà dá sílẹ̀ àwọn ará Iran ìgbì odò tó jẹ́ pé ìgbì náà ẹni bá ti bọ́ sínú ẹ̀ ẹ̀sìn ọbọ̀ ọmọ lọ́wọ́ àtẹ̀síkìkì ya ẹ̀sìn rẹ̀ ọ̀dàrú kò ní mọ̀ èyí tí ó ṣe máa tọ́jẹ́ pé àwọn tí wọ́n gbé aburú yìí lọ́wọ́ àwọn náà làwọn ìjọ tí wọ́n pè ní ṣíà tọ́jẹ́ pé Iran ni wọ́n sọ̀kalẹ̀ sí Iran ni wọ́n fi ìkalẹ̀ sí wọ́n ti wá ti pẹ́ àti gbọ́rọ̀ wọn wọ́n ti wọlé haúsá wọ́n ti wọlé haúsá àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ́n wà nílẹ̀ Yorùbá náà àwọn ìjọba tó lágbára jù òun náà làwọn sákìsákì tọ́jú ìjọba ti dá lọ́wọ́ kọ́ láìpẹ́ ẹjẹ́ àlọ́ lè mọ̀ pé irú aburú tó ṣẹlẹ̀ nílẹ̀ haúsá yẹn látara ká gbé ẹ̀sìn islam kalẹ̀ ká wá gbé ẹ̀sìn ṣé àrùn atẹ́gùn rẹ̀ ti ń fẹ́ nílẹ̀ yorùbá ibi wọ́n sì ti máa ń bẹ̀rẹ̀ òun náà ni pé kí wọ́n mójútó àwọn sàhábà tó gbẹ̀sìn wa wọ́n mọ̀ pé táwọn bá ti mójú táwọn sàhábà táwọn bá wọn lóko jẹ́ táwọn fẹnugún wọn táwọn ń pè wọn lókùrọ́ táwọn ń pè wọn lọ́daràn táwọn ń pè wọn ní dẹ̀dẹ̀wùrẹ̀ táwọn ń pè wọn ní èèyàn burúkú ẹ̀sìn tí wọ́n gbà wá náà bọ́ọ̀lẹ̀ nítorí pé ìtí èèyàn burúkú bá ń sọ nǹkan burúkú náà ni gbogbo táà sì fi ń jẹ́ mùsùlùmí pátá àwọn sàábà ni wọ́n gbà wá fún wa tọ́lá wọ̀rá nẹ́bù wa muhammad sassala báwọn ti gbà wá látọ̀dọ̀ nẹ́bì wọ́n gbé fáwọn tàbí'ún àwọn tàbí'ún tí wọ́n tẹ̀lé wọn àwọn gbé fáwọn tàbí'ù tàbí'ìn àwọn gbé fáwọn yẹn lẹ́yìn náà àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àwọn dé àwọn náà gbà lọ́wọ́ wọn ni wọ́n ṣe ń gbà bọ̀ gbà bọ̀ gbà bọ̀ gbà bọ̀ ní tó fi wá dọ́dọ̀ tiwa ní táwa ti gbàgbọ́ láti bí one thousand four hundred and thirty níta wá ti gbàgbọ́ láti bí one thousand four hundred and forty two years ago àbí more than that tọ́lá náà ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ kó tó ṣe yíjira gbogbo níta ti gbàgbọ́ nígbà yẹn ipò wọn lọ́sẹ̀lẹ̀ àwọn ṣé àjò yìí wáyé pé kò rí bẹ́ẹ̀ máa o àdùkọ́ àti ta gbé lọ́wọ́ irọ́ lọ́wọ́ ń bẹ́ o sunna nabi ta gbà yẹn àwọn òpòrọ́ lọ́gbà wá o àwọn àbúrò rà ń kó lẹ́nu ọlọ́run wọ́n fẹ́ da ìgbàgbọ́rú wọ́n fẹ́ da ìrúnrú wọ́n fẹ́ da àwẹ̀rú wọ́n fẹ́ da hajj rú wọ́n fẹ́ da zakaru àti gbogbo tó so mẹ́sìn wa mẹ́nà tàwa bí ti di nìyà táwa ti gbàgbọ́ tàbí dẹni rí nínú Islam wọ́n fẹ́ da ìrújú lẹ̀ nínú ẹ̀sìn wa nígbọ̀dọ̀ wá rí báyìí jamaa wọ́n ní kí ni èrò wọn hadafu ṣíà fìlàálẹ̀m àwọn ṣíà táwí kí ni èrò wọn èrò wọn ni pé hadimu Islam Islam gangan ni wọ́n fẹ́ wó wọ́n wá rí pé táwọn bá ní ẹ má ṣe ìsìláàmù mọ́ kò sẹ́nìkan tí ó dáhùn àmọ́ ẹja gbé àgbélẹ̀rọ tàn ìtàn tí mùsùlùmí ọ̀gbọ́rí láyé ẹ̀ ẹja gbé kalẹ̀ ká sì máa rìpí ti rọ́ títí tó fi dòdòdò. ká máa rìpí ti rọ́ ká máa rìpí ti rọ́ títí tó fi di kíni títí tó fi dòdòdò. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀ mọ̀já sùn lọ wàhálà ti dé o lẹ́yìn bá ní wàhálà òde ńlẹ̀ yorùbá irọ́ lápá o àwọn sin àti ń gbérí wọ́n sì ń wá àwọn àgbààgbà fà àtàwọn àgbààgbà lékéwú tí wọ́n bẹ̀nsẹ́ tí wọ́n gbéṣẹ́ yẹn fún àwọn àgbààgbà mọ́sálásí àwọn tó bá nílà ká ìjì nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn náà tó lábẹ́rẹ́ àìlì tí wọ́n fún ọ ní scholarship tí wọ́n dé tí wọ́n wá sọ fún wa yí pé Abubakar kìí ṣe muslim o. Umaru yẹsẹ muslim o oh. Uthmanu yẹsẹ muslim o oh. Abu Hurairah kìí ṣe mùsùlùmí o oh. kọgbà kankan wà ní àdìsí òkúrọ́ ni o ọdún mẹ́ta gbélé lólò pẹ̀lú ànábì gbogbo tó lọ́n gbàgbà irọ́ ni o wọ́n ti ń ṣiṣẹ́ àmọ́ abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo bí wọ́n tájẹ̀ tì pátá ńlẹ̀ Yorùbá àti ilé kéwú àti mọ́sálásí àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ kọ́lọ́hún kọ́mọ̀dé wọn oríṣẹ́ ṣe lára wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èrò wọn òun náà ni pé báwọn bá ti já wọn sàábà bọ́ ẹ̀sìn ti bọ́lẹ̀ lẹ́yìn náà táwọn bá ti ń bú àwọn sàábà táwọn sì pe àwọn nǹkan ipe ẹ̀yin náà ẹ máa bá wa bú wọn ẹ máa bá wa yọ sùtì ẹnu sí wọn ẹ máa pè wọ́n lópùrọ́ ẹ máa pè wọ́n ní ọ̀dáyérú ẹ máa pè wọ́n lóní wàhálà táwọn bá ti rí àwọn èèyàn kọ́ láwọn ẹ̀kọ́ yìí táwọn náà ti nígbàgbọ́ yìí wàhálà ọmọ ṣẹlẹ̀ láàrin àlùwùmà nítorí pé nítawọn àgbàgbọ́ tẹ́lẹ̀ ni pé àwọn sàábà ẹni ni wọ́n tẹ́nì kan bá ti wá gbẹ̀sìn sí àtọ́ bá ti wọnú ẹbí wa wàhálà ọmọ ṣẹlẹ̀ tó bá wọnú mọ́sálásí wa wàhálà ọmọ ṣẹlẹ̀ tó bá wọlé kéwú wa wàhálà ọmọ ṣẹlẹ̀ kọ́dà tí máa ń ṣe wá sí lójoojúmọ́ la máa fèsì fúnra wa nítorí pé ó ti takò ń ta àmọ̀ nípìnlẹ̀ ẹni tí ó wà dájọ́ láàrin wa jẹ̀mọ́ òun náà lọ́lọ́run ọlọ́run ọba àlá ó wù gbogbo ayé pátá ó wù pé tọ́jẹ́ pé òun náà jẹ́ ànábì gbẹ̀yìn ẹ̀kútàrà nàbí ya muhammadan sallallahu alaihi wasallam ọwọ́ ayò ànábì wa muhammad ó rí pé ọkàn rẹ̀ lọ dájú nígbà lọ́n tó wá wo gbogbo ayé ipò àwọn òwò ni mo fẹ́ kó sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n jọ ṣiṣẹ́ yìí torí iṣẹ́ ńlá ni ọlọ́wọ́n bá aláwọ̀ gbogbo ọkàn ó rí pé ọkàn àwọn sọ̀rọ̀ ló mọ́jú lọ dájú tí wọ́n kún lọ́wọ́ lórí iṣẹ́ ọlọ́run irú Aisha tawí àti Hafsa tawí yìí lọ́dọ̀ àwọn ṣíà kèfèrí ni wọ́n ìyàwó Aisha oníṣìnà ni lẹ́nu wọn lọ ìyàwó ọ̀gá yín tẹ́ẹ̀fì mọ̀ pé ọ̀tá ìsìn ni wọ́n wọ́n wọnú ẹ̀sìn ni bóòlù yóò sì máa pe ìyàwó ọ̀gá rẹ̀ fọ́gbàgbọ́ tí ń tẹ̀lé lóníṣìnà ó sì máa pe kèfèrí nítorí pé ó jẹ́ ọmọ Abubakar gbogbo eléyìí jẹ́ àmọ̀ sí àwọn eléyìí jẹ́ not Muslims wọ́n yẹ sẹ́ mùsùlùmí ẹni tí bá ń pè wọ́n mùsùlùmí ọ̀rọ̀ òye wọ́n ní kọ́ra níta gbé lọ́wọ́ wọn ní kò pé mọ́ wọn ló ti dínkù. wọ́n ṣe àtú làyùmínú nàbí hadal quran wọn ò gbàlù quran gbọ́ tó bá gbàlù quran gbọ́ wọn ò jẹ́ fẹnu àtẹ ká máa fi tẹ́ àwọn sàhábà wọn ò jẹ́ máa bú wọn. yukazibuna allaha ala sanaihi bis sahaba wọ́n pọ̀ ọlọ́run ọba nírọ́ yí pé gbogbo ẹ̀yìn tó fáwọn sàábà ní kòrán kò rí bẹ́ẹ̀ ọlọ́run Allah sì ti sọ kòrán kalẹ̀ ẹ̀yọ́ màá yá mi fi Laylatul Qadr ọlọ́run ọba Allah ti mọ tó fẹ́ ṣẹlẹ̀ ní ayé kó tó sọ kòrán kalẹ̀ kòrán ti sọ kalẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ gan-an táyà ò fi sọ kalẹ̀ ìṣẹ̀lẹ̀ ò tí ì ṣẹlẹ̀ tí kòrán ti sọ kalẹ̀ ìtumẹ̀ ní pé ọlọ́run ọba Allah ọmọ bẹ̀rẹ̀ ayé ọmọ ẹ̀ níbẹ̀ lọ́lọ́run ọba Allah ti wá sọ wípé radiyallahu anhu òun ti yọ́nú sáwọn sàhábà ẹjá máa tẹ̀lé mi ká lọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn tó bá nígbàgbọ́ nínú Kùránì nìkan ni mo fẹ́ bá sọ̀rọ̀ tí wọ́n sì nígbàgbọ́ nínú hadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn sàhábà ridwanullahi alayhim asinallahu alayhim ọlọ́wọ́ bá yìnyín wọn sàkáhùn ọlọ́wọ́ fọ̀ wọn mọ́ ọwọ́ sọ́fàhùn bil iman ọlọ́run ròyìn wọn pẹ̀lú pé wọ́n ní iman wal ibada ẹlẹ́sìn ni wọ́n wal jihad wọ́n ṣe jihad sójú ọ̀nà ọlọ́run wal nusra wọ́n rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ wọ́n basharhum bil maghfira ọlọ́run bá lóhun ti fẹ́ríjì wọn li dhunubihim lédi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọn wa rida anhum ọlọ́run bá lóhun ti yọ́nú sí wọn wa wa'ada kullam minhum ọlọ́run bá lóhun ti sàdóhùn fẹ́ni kọ̀ọ̀kan wọn pé wọ́n wà àlìjánná ẹ̀yọ́ miami ẹjá lọ́nu Qur'an Karim nítorí àwọn mùsùlùmí tọrọ òye tí wọ́n máa gbọ́ àwọn àgbélẹ̀rọ ìtàn táwọn ṣíà tí wọ́n ṣe kí ni tí wọ́n gbé sílẹ̀ tí wọ́n sì ń tẹ́tíra táwọn náà ń sọ̀rọ̀ wọ́n sì ń yan àwọn èèyàn tí wọ́n máa bá wọn ṣiṣẹ́ yẹn torí pé ìpìlẹ̀ wọn gangan gangan alìyahudíyà ni àwọn yahudi ni wọ́n Abdullah Abdullah bin Saba òun ni wọ́n ní kọlọ̀ lè gbà Islam láàrin àwọn sàhábà nígbà wọn ò rí àárín wọn wọ̀ òun ló wá wo àárín wọn ni wọ́n ń ba àwọn sàhábà àgbààgbà ló kọjẹ́ sàbúbákiri òun kọjẹ́ kọjẹ́ khalifa umar usman jàmbá ni wọ́n ṣe ali gangan ló yẹ kí wọ́n fi jẹ khalifa nítorí òun ni fámìlì annabi tanigbákejì àdábígbà tó wà láyé abubakar siddiq nígbà wọn lọ madina tani wọn jọ lọ abubakar siddiq alimawujatu tashkikiyatu fi thawabiti diniya gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ yorùbá ìmẹ̀jẹ̀ sùn sẹ́rí irọ́ bàbá ti ń tẹ́tí gbọ́ téèyàn bá sálẹ̀ ìmọ̀ máa gbọ́ tí wọ́n ti ń rìpíìtì irọ́ létí yàn yọ padà dòdòdó àbí kó sì dá ìrújúlẹ̀ nínú ẹ̀sìn ní téèyàn ti gbàgbọ́ tẹ́lẹ̀ téèyàn máa yẹ ọba yìí pé ah, ṣé kínní yìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ méjèèjì fún mùsùlùmí aburú ńlá ni ọlọ́run ọba òfin ìrìnlẹ̀ nínú Al-Qur'an wípé asọ́ọ̀bá sóbàtà sàhábà ọlọ́run ọba aláàfin ìrìnlẹ̀ wípé àwọn sàhábà nàbì àwọn gangan ni wọ́n wà pẹ̀lú ànábì ọlọ́run ọba ní àwọn ni wọ́n wà pẹ̀lú ànábì ànábì nìkan ò dáṣẹ́ jẹ́ kálí ìwòsóràtù Al-Fath ayah 29 a'udhu billahi minash shaitani rajim أعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله الله أباني محمد وجيسي الله أباني والذين معه أشداء على الكفار الله أباني والذين معه أتعوان تواك بالويل أعوان تواك بالويل صلى الله عليه وسلم سلام بابا دمي أتي بابا دمي àwọn owó ní jama àwọn sàhábà nàbì ọlọ́run fi dé múlẹ̀ pé wọ́n wà pẹ̀lú ẹ̀ iṣẹ́ wo ni wọ́n ń ṣe aṣìdáwó alẹ́ kufar wọ́n lè lérí àwọn kèfèrí tí wọ́n fẹ́ pa ní ẹ̀sìn رحماء بينهم تراهم ركعا سجدا ọlọ́run ọba ní àwọn táwí yìí wọ́n máa ń ṣàánú ara wọn àwọn máa ń ṣàánú ara wọn wọ́n máa ń fẹ́rí kanlẹ̀ púpọ̀ wọ́n máa ń rúkú púpọ̀ fọlọ́run ọba kí lọ́lọ́run fi dọ̀yàn wọ́n bẹ pẹ̀lú walladhina ma'ahum ìwà pẹ̀lú wọn lọ́jẹ́ kẹsìn ọ̀rọ̀rùn ìwà pẹ̀lú wọn lọ́jẹ́ kànábì oríṣẹ́ jẹ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tí wọ́n ń ròyìn wọn pé ẹlẹ́sìn ni wọ́n o wọ́n máa ń feré kanlẹ̀ wọ́n sì máa ń rùkú fèmí ọlọ́run sọ́rọ́tù kìíní jama sọ́rọ́tù fati haya kìíní haya twenty nine ẹ̀múdání ẹlẹ́ẹ̀kejì asibatallahu annahu mu'minun ọlọ́run ọba ní wọ́n ìṣẹ̀lẹ̀ bọ̀ olùgbàgbọ́ òdodo ni wọ́n wọ́n èsì ṣe mọ̀náfìkì àwọn abdullahi ibn Ubay ibn Salul àtàwọn ikọ̀ wọn àwọn ni wọ́n lọ lè rú mọ́ wọn ọlọ́run sì padà ṣàlàyé wọn fún anabi sallallahu alaihi wasallam àmọ́ Muawiya mùsùlùmí ni Abu Huraira mùsùlùmí ni Abubakar Siddiq mùsùlùmí ni àtàwọn sàhábà tó kù mùsùlùmí gbogbo wọn olùgbàgbọ́ òdodo ni wọ́n ọlọ́run bá ni wọ́n gbàgbọ́ o ọlọ́run bá aláǹsọ eléyìí nínú suratu al-Anfal ayah ọlọ́run wọ́n lẹ́dí na àmànù ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ wa hajaru wọ́n tún bá nábì lọ Madina wa jahadu wọ́n tún wá ṣe jihadi pẹ̀lú ànábì wọ́n bá jagun ẹ̀sìn fi sabilillah lójú ọ̀nà ọlọ́run ọlọ́run ọba ní wọ́n lẹ́dí na àwáwó ọlọ́run ọba ní àtàwọn tí wọ́n gbà wọ́n lálejò wa nasaru wọ́n sì wá láti Mákà lọ Madina àtàwọn tí wọ́n gbà wọ́n lálejò ní Madina. Ulaika humul mu'minuna haqqan. Ọlọ́run bá ní sẹ́rí gbogbo àwọn tí mò ń sọ yìí, humul mu'minuna haqqan. Kọ́lá wọ́n tó kéwú. Humul mu'minuna haqqan. Akíkà ni. Ọlọ́run bá láwọn eléyìí ní olùgbàgbọ́ òdodo tí wọ́n bómi là. Àwọn tó wá láti Mákà yẹn nínú àwọn tó wá láti Mẹ́kà Muawiya wà ńbẹ̀ nínú àwọn tó wá Madina Abu Hurairah wà ńbẹ̀ Suratul Anfal àyà 74 four ibẹ̀ láti rí ìwọ náà lọ́lẹ̀ wò wọ́n tó ń gbọ́ mi tó ń wò mí lórí Facebook wọ́n náà lọ́lẹ̀ wò lọ́lẹ̀ sí ibẹ̀ lọ́kọ̀ọ́lẹ̀ ló ti sí ipò ọlọ́run ọba àlá ó fi ìgbàgbọ́ rinlẹ̀ fáwọn kan kẹ́nìkan wá ní kèfèrí ni wọ́n ajẹ́pẹ́sìn míì ni wọ́n gbé wá kí sí Islam ọlọ́run tó sọ náà yàmí olùlàkọ̀dì mannallahu ala al-mu'minin ọlọ́run ọba ní òun ọlọ́run ti ṣèdẹ̀ra lérí àwọn olùgbàgbọ́ òdodo yìí òun ti bẹ̀ wọ́n la òun ti ṣèkẹ́ fún wọn nítorí pé olùgbàgbọ́ òdodo ni wọ́n idh ba'atha fihim rasula min anfusihim nítorí pé òun gbé ànábì dìde láàrin wọn yatlu alayhim ayatihi yóò máa ka áyà fún wọn wa yuzakkihim yóò sì máa fẹ ẹ̀mí wọn mọ́ wa yóò sì alikitaba quran walihikima yìí ṣe quran yẹ walihikima yóò mọ̀kọ́ wọn ní kí ni àdìsí. wà in kanu min qablu lafi dalalin mubin. ọlọ́run bá ní wọn mọ̀tẹ́lẹ̀ ànábì ló fi wọ́n mọ̀nà sọ́tù alimuran aya one sixty four aya one sixty jama one sixty four lọ́lọ́wọ́n bá aláàtí ní yóò yẹ wáyé pé olùgbàgbọ́ òdodo làwọn sàhábà ànábì sì ti ṣe wáàsí fún ẹ̀mí wọ́n ti mọ́ ànábì ti kọ́ wọn ní koran ó ti kọ́ wọn ní hadisi káwọn kan máa gba hadisi àti koran látọ̀dọ̀ wọn ni àwọn àfa wa àwọn sàábà làwọn àfa wa àbọ̀dọ̀ ọ̀tà làwọn tábìrin ti gbà á ọ̀dọ̀ àwọn sàábà tábìrin tábìrin ń kọ́ ọ̀dọ̀ ọ̀tà ni wọ́n ti gbà á àwọn gbogbo wọn gbà látọ̀dọ̀ àwọn sàábà nìyẹn sàábà ló gbé kalẹ̀ làwọn ń gbà lọ́wọ́ ara wọn kótó kan bàbá tiwa nílẹ̀ Yorùbá àti bàbá tiẹ̀ àdàkọ ní ẹ̀sìn àdàkọ ẹ̀hẹ̀mọ́tẹ́ ń pè lẹ́sìn àgbàwí àdàkọ jọ ń pè lẹ́sìn yẹn torí pé lásìkò ànábì òun náà ni ẹ̀sìn gidi wà àwọn tó wà lẹ́yìn ànábì àwọn gbà àwọn tó wà lẹ́yìn tiwọn náà àwọn náà ń gbà wọ́n ń gbà wọ́n ń gbà wọ́n ń gbà wọ́n ń gbà títí tó fi dọ́wọ́ wa bí wọ́n ti gba kùránì wá sí fálákẹ́ ọ̀dàrúmọ́ násì tí sọ́ọ̀tù làǹfààlì ọ̀dàrúmọ́ sọ́ọ̀tù tàwùbà bẹ́ẹ̀ náà làdísì náà dàrú gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn pátá bá nàbí ṣètò àyà kọ̀ọ̀kan dàrú dàrọ̀ yìí àbẹ̀tọ́ bá fẹ́ dàrú fún rẹ̀ tábà wọn gbọ́ nǹkan tuntun bá gbọ́ rí ajẹ́ pé wàhálà kan ti ṣe kíni wàhálà kan ti ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá aláàtún júwe fún wa nínú suratul hashir àyà ẹlẹ́kẹjọ suratul hashir ọlọ́wọ́n bá aláà ń sọ̀rọ̀ nípa pé àwọn sàhábà yìí wọ́n fi lélẹ̀ ẹ̀yọ́ miami kí wọ́n sọ fún Abubakar pé ọlọ́wọ́n bá ó ní maka lé o ọ̀sán lànàbì lọ lè bá Abubakar Abubakar ní asọ́ọ̀bá asọ́ọ̀bá ó ti yánà bàbá olówó ńlá tó ní oko tó ní àwọn ẹran tó ní àwọn ẹrú tó ní àwọn ọjà tó ní ilé tó lẹ́bí ànàbì sì lè bá lọ́sàn-án wípé ẹni lóru ẹni ni wọ́n ní ká kú rọ̀dí àlá ànùhùn Abubakar ní asọ́ọ̀bá asọ́ọ̀bá ipò ti yánà ó ti yánà bẹ́ẹ̀ ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jà àwọn sàhábà náà wọ́n wá ń yọ́ lọ wọ́n ń yọ́ lọ wọ́n ń yọ́ lọ kó tó di pé ànábì àti Abubakar lọ nígbà wọn lọ tán àwọn míì tún yọ́ lọ wọ́n fowó lẹ̀ nítorí dowó kò sí gbé dání wọ́n fi ilé lẹ̀ àwọn kan fọmọ́ lẹ̀ nígbà àwọn ọmọ láwọn lọ àwọn kan fi ìyàwó lẹ̀ nígbà àwọn ìyàwó láwọn òsì Islam àwọn kan fọkọ́ lẹ̀ nígbà àwọn láwọn òsì Islam Allahu akbar àwọn tá a wí yìí wọ́n ṣẹgbẹ́ nìkan nínú gbogbo wa kí ló dé tán fi fi ilé lẹ̀ tí wọ́n fi Mákà lẹ̀ nítorí la ilaha illallah kí islam ọmọ kú fúnra wọn amọ́ka wọn fẹ́ paná islam ànábì wá gbé islam jáde lọ sí madina àwọn náà jáde pẹ̀lú ẹ̀ láì wo bóòlù ilé mi ṣe dá tó bóòlù ìyàwó mi ṣe dá tó bóòlù ọkọ mi ṣe dá tó nínú gbádùn ọmọ wa tí ń gbá wọ́n fi gbogbo ẹlẹ́ nítorí islam islam yẹn làwa wá ń bá là ń sẹ́nu yọ́bọ̀yọ́bọ̀ ẹ̀ tọ́jú pé ẹlòmíì gbogbo ntoni láyé ẹ̀ wọ́n bù nítorí islam gbogbo tẹ́lómi ni láyé ẹ̀ wọ́n bùn torí pé ń pèpè sínú kíni Islam kí ni wọ́n wo Islam yẹn káwọn ṣíyàn ó dé kán ní àwọn fẹ́ pààrọ̀ ẹ̀mọ́ wa lọ́wọ́ ẹ̀mẹ́jà sún o ọlọ́run bá láàrin ròyìn wọn. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم ọlọ́run bá ní ẹ̀rá wọn tálíkà ọlọ́run àwọn tí wọ́n ṣe hijira láti Mákà lọ Mádínà ọlọ́wọ́n bá ní ukhriju min diyarihim wọ́n lé wọn jáde ní o wọ́n lé wọn jáde ẹ̀ wọ́n lé wọn jáde nínú ilé wọn wọ́n lé wọn jáde nínú owó wọn ọlọ́wọ́n bá ní wọ́n lé wọn jáde ọlọ́wọ́n bá wá ní àwọn tá a wí yìí. yabtaguna fadlan min Allahi wa ridwana. wọ́n wá àánú ọlọ́run o wọ́n wá yọ́nú ọlọ́run. وينصرون الله ورسوله wọ́n fẹ́ ran ọlọ́run lọ́wọ́ ẹ̀rì láti ran ọlọ́run lọ́wọ́ ọba tó wà lókè ní sọ̀rọ̀ yìí o ni wọ́n fẹ́ ran mi lọ́wọ́ ní o àwọn sàhábà o lójú wọn jáde o lẹ́yìn náà rọ̀súlà Ùláìka húmú sọ́ọ̀dìkún. Ọlọ́run bá ní olódodo ni wọ́n o, wọ́n èso kùrọ̀ o. Àbú Rẹ́rà, ìkìnà lọ́n pé. Mọ̀háwíyà ń kọ́kìnà lọ́n pé. Olódodo, ẹ̀yin ló kùrọ̀. Ẹ̀yin tẹ́ mọ̀tàn, tẹ́ bátàn, tẹ́ parọ́. Ẹ̀yin ló kùrọ̀. Ẹ̀yin tẹ́ sì jòkó lérí rọ́, ọlọ́run ó tú àṣírí yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń dáàbò bò rọ́, lẹ́yìn ìgbà tẹ́ ti mọ̀ pé rọ́ ní ọlọ́run ó tú àṣírí yín gbogbo ẹ̀yin tẹ́ náwó lérí irọ́ ìpín irọ́ yẹn máa pa lọ àwọn máa náwó lé lérí ọlọ́run tó àṣírí ẹ̀yin náà àwọn kan wọn náwó tí ìsìláàmù fi rinlẹ̀ ẹ̀yin náwó lérí bí wọ́n ṣe pa ìsìláàmù rẹ̀ ẹ̀ ń bú sàábà tẹ́bà tí ń bú sàábà ẹ̀sìn ti bàjẹ́ Suratul Hashr àyà kí ni jama ayẹlẹ́kẹjọ ẹ lọ léwò ọlọ́run bá là ó tún fi rinlẹ̀ fún wa pé àwọn sàábà náwó wọn ná gbẹngbẹ owó wọn ná àwọn owó kàbìtì kabiti, kabiti, wọ́n ń laago báyìí wọ́n sì ń rówó wọ́n sì ń gbé kalẹ̀ fún ànábì wọ́n ń laago báyìí wọ́n sì ń rí owó wọ́n sì ń gbé kalẹ̀ fún àwọn tálíkà nínú àwọn sàhábà kí wọ́n bá kó omi ẹ̀sìn wọ́n lọ sójú ogun wọ́n ń gbé ẹ̀sìn kalẹ̀ wọ́n ń gbé owó kalẹ̀ tí wọ́n jẹ wọ́n ń gbé gbogbo ẹ̀ kalẹ̀ ọlọ́run ni wọ́n náwó wọ́n náwó ẹ̀yin tẹ́ wà ní ayé ń tẹ́yin wà láyé ń ẹ̀ náwó tó wọn kọ́dà owó tẹ náà ò lè ṣe déédéé owó wọn níbi ọlọ́run ti sọ ní Qur'an ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní الذين آمنوا وهاجروا الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله Ọlọ́run ọba ní sẹ́rẹ́ àwọn sàhábà tí wọ́n gbà mí gbọ́ yẹn wọ́n tún fi ilé wọn lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ sí Mákà wọ́n ṣe hìjírà lọ sí jagun sójú ọ̀nà Ọlọ́run gbogbo àwọn ọ̀tẹ́ẹ̀sì tí wọ́n fẹ́ pa nábì tí wọ́n fẹ́ pa Islam àwọn yìí ni wọ́n fi àyà náà fi ṣe kí ni àwọn ni wọ́n fi àyà wọ́n fi gbà á. bí amwalihim wa anfusihim a'zamu darajatan 'inda Allah. ọlọ́run bá ní wọ́n ná owó bí amwalihim amwali al ọlọ́run wọ́n ná owó lẹ́yìn náà kìí sọ owó nìkan wọ́n tún fẹ̀mí wọn dínkù wọ́n tún fẹ̀mí wọn lẹ̀ fún Islam wọ́n tún jagun ẹ̀sìn àtúnpa wọn ọlọ́run bá ní wọ́n rí kúhe nítorí pé wọ́n defend Islam àwọn yẹn ti kú sínú kí Islam ọmọ wò ẹ̀yin wọ́n ń sẹ̀mí lérí Islam ẹ̀tọ́ wá fẹ́ wó Islam ọlọ́run bá ní àwọn táwí àádọ́mù dárajà ipò wọn tóbi wájú ọlọ́run àádọ́mù ọlọ́run bá ní wọ́n ti kọjá yín ipò wọn tóbi gan-an. wà úlà ìkàhùnmùlì fa ìzùn. ọlọ́run bá ní gbogbo àwọn eléyìí àwọn ti jèrè o ẹ̀yin lókùtẹ́ máa wá bẹ́ẹ̀ ṣe jèrè àwọn yẹn ọlọ́run ti ní àwọn ti jèrè ti wọn èrè kí ni wọ́n jẹ wọ́n ti jèrè ìyọ́nú ọlọ́run àtàlìjánà ọlọ́run èyí ló kù lẹ́nu ẹ̀ èyí tẹ̀ ń sẹnu yọ̀tọ̀yọ̀tọ̀ sáwọn sàhábà èyí ló kù lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ bá túbá àti bọ̀tán ò ní dá o bẹ́ẹ̀ bá lè túbá lọ́dọ̀ àwọn tọ́lọ́run bá ń ròyìn yìí kẹ́ ẹ sọ padà fáyé pé ẹ̀bùn wọn mọ́ ipò ọ̀tọ̀ ní tẹ́ńsọ tẹ́lẹ̀ wọn gbọ́ yíyé rí kẹ́ ẹ yí ọ̀rọ̀ padà bóyá indirect àbí directly kẹ́ yí padà àwọn eléyìí ọlọ́run ni wọ́n ti jèrè sọ́tò tọ́wọ́bà aya aya ogun aya twenty lọ́lọ́run ọba aláàtí ní wọ́n náwó wọ́n náwó wọ́n náwó anábìá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ mọ̀ fẹ́ fàdí sí kun aya nìkan mọ̀ fẹ́ kà torí aya ti ń bẹ́ ó lé lọ́gọ́rùn wá mú díẹ̀ wá ìjàmbá ráyà máa anabi sallallahu alaihi wasallam anabi la tasubbu ashabi anabi ni ẹ gbọ́dọ̀ bú kan náà àwọn sàhábà mi fa inna ahdakum law anfaqa mithla ahudin zahaba tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ bá ná góòlì sínú ẹ̀sìn góòlì náà wá pọ̀ wọ́n wá ṣe déédéé òkè Uhud ẹ wò òkè Uhud bó ṣe tó àwọn tá a lọ Mákà anabi ni ma adraka mudda ahadihim wala nasifa ládàá tí wọ́n bù fún yín ládàá tí wọ́n bù fún yín kò ní tó dèdè ládàá múdù táwọn sàábà ná sójú ọ̀nà ọlọ́run kọ́dà kò ní tó ìdajì múdù ẹmọ múdù tá a fi yọjá kàn ee agolo mílíkì mélòó lọ́wọ́ nbẹ ẹ̀yọ́ máa yá mi <laughs> irọ́ sọ àwọn nìyẹn múdù múdù ní mẹ́rin mẹ́rin là fi yọjá kà mẹ́rin rẹ̀ ní máa ń kún sọ àwọn kan ẹ wo múdù kónkóló yẹ ẹ wá wo òkè bó ṣe ṣe kí ni bó ṣe tó pé ládá tábù fún yín tẹ bá náà dèdè òkè Uhud kò lè tó ládá táwọn gbà lérí múdù kan àbí ìdajì múdù torí gbà táwọn náwó wọn náwó pẹ̀lú ẹkún àtẹ̀jẹ ni ìsìláàmù ti rọ̀ tán kẹ́yìn tó dé anábì wa ni láta sóbù kẹ́nìkan kan nù yín kẹ́ máa yọ láì fi sára sọ̀hábà ẹni bá ti wọ́n yọ láì fi sára sọ̀hábà adébẹ́kẹ̀ẹ́sẹ̀ mùsùlùmí nìyẹn tẹ́bàjẹ́ mùsùlùmí àwọn àgbà rẹ̀ àwọn àfáà rẹ̀ nínú islam àwọn náà làwọn sàhábà ayọ́mayami nínú ẹ̀sìn wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń ròyìn fún wa yí pé àwọn eléyìí wọ́n náwó sínú ẹ̀sìn ọlọ́run Abubakar náwó Uthmanu náwó bẹ́ẹ̀ ni Umar bin Khattab Abraham bin Awf ńkọ́ wọ́n náwó fẹ́ẹ́ dẹ́gbẹ́ máa náwó wọn nílọ jihadi o bí jihadi bá tún yá àwọn ẹlẹ́bàá wájú o kìí sẹ́ àwọn anáwó jòkó sílé kọ́ o ọlọ́wọ́n bá aláàrin ròyìn wọn nílẹ̀ Al-Qur'an nínú àwọn ròyìn tọ́lọ́run fún wọn ọlọ́wọ́n bá aláàjẹ́ yẹ wáyé pé kọ́dà àwọn tí ò nínú wọn wọn fà nábì ilẹ̀ àwọn àbúrò rẹ̀ wọn fà nábì ilẹ̀ wọn ràn nábì lọ́wọ́ ìpèrè ànábì máa sọ nítorí ọba ń sọ e, e, èmi ọ̀ máa ha yìí máa ṣàlàyé fáwọn èèyàn kí ọ̀rọ̀ rẹ̀ kọ́ mọ́ bá tán lérí ilẹ̀ àwọn Anas eh, Malik eh, àwọn tí wọn àwọn sọmọ ọ̀dọ̀ fún ànábì anẹ́sì ní ọdún mẹ́wàá lòun lò lọ́dọ̀ ànábì tó ń fi sọmọ ọ̀dọ̀ fún ànábì ò búhun rí ẹni tá ànábì ò búhun rí ẹ̀mọ̀ pẹ́ nílé ni ẹ́ kíyàn wá ní anẹ́sì fún mọ́lì kìí sẹ́ni eré mọ́lì ní lẹ́nu àwọn ṣíà ẹ̀yìn náà tó wọ́n gbàgbà wí lẹ́nu wọn èyí sì gbéra ní mùsùlùmí lẹ́ yorùbá ẹ̀lẹ́túbá o ọlọ́run bá aláàánú sọ fún wa yí pé gbogbo àwọn sàábà pátá àti tálíkà ni wọn àtolówó nu wọn gbogbo ni wọn ràn nábì lọ́wọ́ sọ́tàlá nfààlì àyà sixty two ọlọ́run Allah subhanahu wa ta'ala ni wọ́n lẹ́bi. هو الذي أيدك بنصره وبالمؤمنين ọlọ́run bá aláà ó ní òun ọlọ́run òun lòun ràn rẹ ànábì lọ́wọ́ o òun lòun ràn ọ lọ́wọ́ pẹ̀lú àrànṣe látọ̀dọ̀ òun ọlọ́run lẹ́yìn náà òun ràn án lọ́wọ́ wà bílì mọ́mìnì ọlọ́run bá ní mo ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú àwọn sàábà yìí àwọn olè ọlọ́run bá ń júwe bẹ́ẹ̀ jama àwọn Abubakar Umar Usman àwọn Muawiya àwọn Ali Abu Huraira ọlọ́run fi wọ́n rà nẹ́bí lọ́wọ́ abẹ́ òfin wọ́n rà nẹ́bí lọ́wọ́ sáà nẹ́bí nìkan lọ́dá lọ Madina àwọn onágbà nẹ́bí lálejò Madina àwọn onábà lọ́sọ́jọ́ ogun jama tọ́bá fẹ́ náwó àwọn onágbó kalẹ̀ àwọn ni wọ́n yọ zakati àwọn ni wọ́n tó lẹ́yìn rẹ̀ àwọn ni wọ́n sára yọ ọ̀rọ̀ rẹ̀ fáwọn èèyàn àwọn olè anábìrin náà lọ àwọn ìlú pé kán lè jíṣẹ́ ọlọ́run mọ́tò bùn jẹ́bẹ̀lì anábìrin kọ́ lọ yamani ọmọ alẹ́ sí dáwà mẹ́ ọ̀rọ̀ àlínà lọ sí khaibar suratu al aya 62 lọ́lọ́run ti ní ayyadaka bi nasri ọlọ́run ni mo lẹ́yìn náà wọ́n bí mo fi àwọn sàhábà náà mo fi ràn ọ́ abẹ́lọ́wọ́n nínú àánú rẹ̀ gbogbo àwọn sàhábà ní kọ́lọ̀mbà akẹ́ gbogbo wọn ọlọ́run tó ń sọ fún nínú suratul A'raf àyà 157 ọlọ́run falladhina amanu bihi ọlọ́run bá ní sẹ́ra àwọn tí wọ́n gbà nẹ́bì gbọ́ wa'azzaru فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه الله أبا سيريا أن النبي بو آمنوا به وعزروه أي عظموه مقبى النبي تبي وما ساكمل يا النبي قا الله أبا نيرو يا صحابه ويهي يا النبي àwọn tí yẹyẹ yà nábì lẹ́yìn wá ń yẹyẹ ẹ̀dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ni yẹ̀yẹ́ ẹ̀ẹ́dìgbà kúlẹ̀ lọ́wọ́ gbogbo mùsùlùmí tó bá gbàgbọ́ yẹ̀ sílẹ̀ tó sì mọ koran tí n tọ́lọ́wọ́n bá yìí ń sọ sí yé ọlọ́run láwọn sàábà wọn èyí ṣe ni yẹ̀yẹ́ torí pé wọ́n máa ń sàpọ́nlé ọ̀gá wọn wọ́n máa ń sàpọ́nlé àná wọ́n ànábì wa Muhammad wa azzaruhu ay wọ́n máa ń gbé ànábì tóbi wọ́n máa ń wa nasaruhu lẹ́yìn a sọ̀kalẹ̀ fún kí ni náà náà alukur'an ọlọ́run ọlọ́run ni wùlá ìká láìka humul muflihun ọlọ́run bá ní ẹ̀rí gbogbo àwọn sàábà yẹn àwọn ti là kú lọ́wọ́ wàhálà ayé àtọ̀run o muflihun wọ́n ti ṣe kí ni àwákù lẹ́nu ẹ̀ èmi àti ẹ̀ àwákù lẹ́nu ẹ̀ àmì ò ní bú sàábà láyé tèmi ọlọ́run sì ní jí kí ìrandíran tèmi kọ́ mọ bú sàábà tí wọ́n náà lè túbà kó o sì pé gbogbo àwọn ọmọlẹ́kẹ́ rẹ̀ kan lè túbá kó o pé gbogbo àwọn jàmá rẹ̀ kan lè túbá kó o pé gbogbo àwọn ẹbí àtọ̀ rẹ̀ kan lè túbá gbogbo àwọn tí kéwù ti dàrú mọ́ lọ́wọ́ kan lè túbá gbogbo àwọn tí wọ́n láwọn gba kùránì gbọ́ tí wọ́n bú sàábà ọlọ́run ní ìwòláhíkà hún mu lè mú fúlẹ̀ hù ọlọ́run láwọn sàábà tí wọ́n ti jèrè o kẹ́yìn náà kẹ́yìn lè bá jèrè ẹ lè túbá o suratu al-A'raf aya one fifty kí ni jama one fifty seven ọlọ́run ọba aláà nídìí oyè wáyé pé àwọn sàhábà wọ́n rí ikú báyìí wọ́n rí ikú ikú wọ́n rí ikú wọ́n sì tẹ̀rí bọ̀ nítorí kí ìsìláàmù kọ́ mọ́ bá ṣe kí ni kí ìsìláàmù kọ́ mọ́ bá parun wọ́n lógun yá wọ́n sì dìde wọ́n fi ìyàwó lẹ̀ àwọn ìyàwó dopó wọ́n fọmọ lẹ̀ àwọn ọmọdé ọmọ òrukàn wọ́n fi dúkìá lẹ̀ wọ́n gbọ́ ọ̀run lọ wọ́n fi ìgbádùn ayé lẹ̀ wọ́n wá teríbọkú wọ́n gbà pé èyí tẹ́fì pàṣílám ẹkú pa àwa wọ́n sì kú bẹ́ẹ̀ lóòótọ́ ọlọ́run bá ní ẹ̀mí wọn tí wọ́n fi lẹ̀ yẹn mo fi ta àlìjẹ́nà fún wọn tí wọ́n lè kú torí islam bọ́ọ̀ bá ṣe ẹ̀kú torí islam yẹ bí yóò sì máa ṣàpọ́nlé islam ó ní bá islam jẹ́ bọ́ọ̀ bá ṣe lè kú torí ẹ̀ ó sì máa bẹ̀rẹ̀ nulẹ̀ pẹ̀láwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ẹ̀ máa gbádùn ẹ̀ máa jẹun ẹ̀sìn ẹ máa gun mọ́tò gbà ẹ máa gbá yìí lọ́tún ẹ máa gbá yìí lọ́sì ẹ máa jọ láìsìn àwọn ilé yìí ṣe máa ń kórìíra jù náà ní kú tí wọ́n ní jihadi yánsì lẹ́sìn mọ̀kọ́ àwọn mùsùlùmí akéré torí àwọn tí ò ní lọ ní ọ̀pọ̀ àwọn eléyìí wá ní ṣé kẹ́sì ọmọ kú làwọn fi kú àṣetán ọlọ́run wá ròyìn wọn nínú al-Qur'an al-Karim nínú súrọ̀tù lọ́lọ́run tí ń ròyìn wọn nínú súrọ̀tù Tawba àyà 111 Inna Allah ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul jannah. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Ọlọ́run bá ní èmi ọlọ́run, mo sì ra èmi wọn, mo tún ra owó wọn, látọ̀dọ̀ wọn mo ní kí wọ́n ta méjèèjì fún mi wọ́n sì ta owó wọn wọ́n ná lẹ́yìn náà wọ́n tún ta ẹ̀mí wọn wọ́n kú ọlọ́wọ́n bá ní mọ́ra àmọ́ tí ń fi jà rọ̀ ni pé àlìjánà ní fún wa. يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون ọlọ́run kójú ọ̀nà ọlọ́run má parun àwọn sì parun torí ẹ̀ ọlọ́run bá ní wọ́n kú àyèmáyé àwọn sàhábà àwọn sẹ́fìntì ló kú àwọn sàhábà sẹ́fìntì ló kú lógun ọ̀họ̀d tí wọ́n ń gbé wọn jàlàjàlà anábì ní ibi wọn kú sínú àníyàn sí wọn sí àyèmáyé àwọn sàhábà tí wọ́n lọ Mákà lọ sí Madina tẹ́lẹ̀ pé lójú ọ̀nà wọ́n rìnrìn fa títí ó sì dábọ̀ lédè nǹkan gùn ó sì kú síbẹ̀ wọ́n ń gbé sin sálọ àwọn tí wọ́n wá ń lọ sójú ogun yìí ọlọ́wọ́n bá ní àwọn tá a wí yìí ọ̀yá kó tó lóhùn ọwọ́ wọn ba àwọn ọ̀tá ọwọ́ wọn ba àwọn ọ̀tá wọn pa wọn wọ̀nyí kó ta lóhùn náà ọlọ́wọ́n bá ní ọwọ́ àwọn ọ̀tá bank ọwọ́ àwọn ọ̀tá ọ ba àwọn nǹkan nínú àwọn sàábà náà Allahu akbar ọlọ́mọ aláwọn sàábà míì náà ọwọ́ bá àwọn náà bọ́wọ́ tí wọ́n náà sì bá àwọn kan jẹ́jẹ́ mùsùlùmí máa ń jòkó lẹ́yìn àwọn ọ̀tá ìsìn náà ni wọ́n láwọn fẹ́ pa ní islam àwọn sì ń bọ̀ wá jagun anábì ò ní ẹ má wòran wọ̀nyí ní ẹ jáde ẹ jáde jẹ́ wọn pa ní islam tí wọ́n bá ti pa nábì ẹ wọ́n ti pa islam islam sì sẹ́ ń gúrò ni suratul tawba suratul tawba àyà wá wá wá lọ́lọ́run ti sọ pé àwọn eléyìí ta ẹ̀mí wọn wọ́n ta ẹ̀mí wọn wọ́n bí ń ti ilé ayé wọ́n wá ọlọ́run ọgbà ẹ̀mí wọn ọlọ́run wá fà àlìjánà rọ́pò fún wọn ipò ìgbádùn tẹ́ ìgbáláyé ni ẹ wàá gba nínú àlìjánà azahumullahu wa azalla adahun ọlọ́run bá aláwa gbé yìí fáwọn sàhábà nínú kùránì ọlọ́run ni àwọn sàhábà àwọn iṣẹ́ yẹ̀yẹ́ ọlọ́run bá ní àwọn sàhábà àwọn ẹni yìí ni wọ́n suratul munafiqun ayẹlẹ́ keje ọlọ́run ti sọ pé àwọn sàhábà ẹni yìí ni wọ́n o wọ́n iṣẹ́ ní àbùkù wọ́n iṣẹ́ yẹ̀yẹ́ ọ gbọ́dọ̀ fi kán sí yẹ̀yẹ́ náà wọn sàábà nábì ọ gbọ́dọ̀ fẹ́nu àtẹ́ kó fi báyìí nìkan nínú àwọn sàábà nábì ọlọ́wọ́n ọba aláàyín sọ̀rọ̀ nípa àwọn ọlọ́wọ́n ọba aláàyín sọ̀rọ̀ nípa àwọn mọ̀náfìkì nígbà wọn jáde lọ wọn lọ bìkan àwọn mọ̀náfìkì lọ́wọ́ láàrin wọn táwọn yìí ṣe sàhábà ẹgbàrin yẹyẹ àwọn abúlábùnú báyìí mú salon àwọn darapọ̀ òun ti fẹ́ jọba káàní bí tó dé wọ́n ní wọ́n ti dájọ́ oyè fìlà oyè wọ́n ti hún kalẹ̀ agbádá oyè ti wà ńlẹ̀ wọ́n fẹ́ jọba Madina wọ́n fẹ́ jẹba alẹ̀ àsìkò ìlà anábì dé àwọn yẹn wá ń rọ lọ sọ́dọ̀ anábì ah òun náà ti wá rí ìdánilójú pé ah, ọ̀gá ti dé pé ìta ní tanra wa ilé ìlọ́gá wa ọwọ́ bínúbínú débi pé òun náà wà lọ́dọ̀ anábì olóhùn fẹ́ gbà síláàmù ó gba ìsìláàmù lẹ́nu àmọ́ kò gba ìsìláàmù ní ọkàn òun náà tún wá ní àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tó yìn fáìtì nífàkù sí wípé a darapọ̀ mọ́ wọn o a máa bá wọn kírun a máa bá wọn gbàwẹ̀ kọ́dà a máa bá wọn lógun ẹ̀sìn àmọ́ a máa wá bá ṣe daṣẹ́ wọn rú ní o àwọn eléyìí ni sẹ́kọ̀ Muhammad bin Abu ń sọ nígbà tí kéwù ọba ti yé nígbà tí kéwù yanjú kò lè mọ tí sẹ́kù ń sọ ipe àwọn nǹkan bẹ nínú àwọn tí wọ́n rúpọ̀ máwọn sàábà tí wọ́n bá wọn kírun tí wọ́n bá wọn gbààwẹ̀ tó sì jẹ́ kèfèrí ni wọ́n torí pé àwọn yẹn mùnàfikún ni wọ́n ṣọ́tùlù mùnàfikún sásọ̀kalẹ̀ àwọn kèfèrí tó pé wọ́n lè darapọ̀ mọ́ àwọn sàábà wọ́n ń ṣe bí sàábà wọ́n ṣe sàábà sí àwọn àbúrò rà wá wà nínú àwọn yẹn a'udhu billah ọlọ́run ní jẹ́ àbí Muawiya ló wà ń bẹ àbí Ali ló wà ń bẹ àbí Uthman ló wà ń bẹ àbí Abdurrahman bin Auf ọ̀rọ̀ tí wọ́n ti yanjú àwọn ìyẹn ni wọ́n wá kójọ wọ́n wá ń lérí pé yakulun يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل àwọn ni wọ́n wá ń lérí ipe tàbá ti padà sí Madina wọ́n lérí níbi tí wọ́n lọ wọ́n tẹ̀lé ànábì lọ́nà ni ó <laughs> àwọn sì rárá kóra wọn sẹ́gbẹ́ kan àwọn bíi mélòó kan àwọn ọ̀gá àwọn lórí bú gbogbo ẹ̀mí tiwọn ni pé islam yẹsẹ́ <laughs> àwọn ọba kan lẹ̀ wọ́n sì tẹ̀lé anábì káàkiri wọ́n yẹ kó àwọn yẹn sàhábà o sàhábà lẹ́ni tó gbà fún anabi àmànàbì làkìyàwó ọ̀pàdé ànábì àwọn náà pàdé ànábì àbí wà àmànàbì yìí ó sì gbà fún ànábì tinútinú àwọn eléyìí ọgbà fún ànábì tinútinú màmá ta àlè ó sì kú lérí islam àwọn ilé yòókù lédè islam ṣé sàábà ni wọ́n wọ́n èdè sàábà kẹ́nìkan fẹ́ dé sùúrù kọ́ máa ṣe àwọn èèyàn mọ́ sàábà ìpè ọlọ́run láwọn mọ̀nàfíkì kan bẹ láàrin àwọn sàábà ǹǹ ìtọ́lọ́run sọ ni pé àwọn mọ̀nàfíkì kan wá dára papọ̀ máwọn sàábà ọlọ́run sì fà àwọn yọfà nàbì pé eléyìí eléyìí eléyìí kọ́dà nàbì sàlàyé fún òdèvà kó tó jáde láyé wípé òdèvà sórí tọkàn kì í sara wa tọ́kàn òun kìí sara wa tọ́kàn òun kìí sara wa tọ́kàn òun kìí sara wa sórí tí ń bọ̀ yẹ kìí sara wa àmọ́dákẹ́ kí nǹkan ọmọba sí kí ni kọ́mọba bàjẹ́ kọ́lọ̀ máa wá sọ̀rọ̀ àwọn ìyẹn nínú àlùkòránì kéèyàn máa ní àbúrò rẹ̀ àwọn bá wí sẹ́ni pé kí ó ti dàrú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ó ní wọ́n sọ pé tabadé Madina àwa tí a jẹ́ abí ní maka àwa tí a jẹ́ ní madina a lé àwọn tí wọ́n jẹ́ èèyàn yẹpẹrẹ kúrò nílùú àwọn wo ni wọ́n rí fàṣẹ wọ́n rí fàṣẹ ànábì àtàwọn sàhábà rẹ̀ tí wọ́n dúró déédéé ọlọ́run wa ní eré ànábì ètò wọn sọ ọlọ́run kan òun ni mo fẹ́ sọ fún ọ yóò. ولله العزة ولله العزة ولرسوله وللمؤمنين ọlọ́run bá ní ẹfọkàn balẹ̀ ẹfọkàn balẹ̀ àwọn yẹn wọ́n yé sábìyì wọ́n yé sábìyì ọlọ́run bá aláà gangan ló níyì ọlọ́run nìkan ló gbà yìí anabi muhammad nìkan ló gbà yìí walilmu'minin àwọn mùmìnì yẹn jẹ́ mọ́ àwọn sàhábà ọlọ́run bá ní àwọn sàhábà nìkan ni wọ́n gbà yìí àwọn gan lẹ́ni yìí ẹni ẹ̀tẹ́ làwọn tí wọ́n wí wóróworó yẹn ولكن المنافقين لا يعلمون àwọn mọ̀náfikún ọ̀rọ̀ àwọn mọ̀náfikí àmọ́ àwọn ọmọ wípé ẹni ẹ̀tẹ́ làwọn ó yà bí òyìnsù tí kéwú bá ti dàrú kéèyàn lọ lè tún tọ̀ àwọn àfáà tí wọ́n bá máa kéwú suratul kìnnìjàmá suratul mọ̀náfikún ayẹlẹ́kẹ̀ẹ́jẹ́ ẹ̀yọ́ máa yá mi àní ọgọ́rùn Aya àyà lọ́wọ́ nílẹ̀ báyìí ọgọ́rùn-ún àṣẹ kábí àbí mẹ́sàn-án ọgọ́rùn ló sì wà nílẹ̀ tọ́lọ́wọ́ bá aláàtí ń sọ̀rọ̀ àwọn sàhábà ní dáadáa ọlọ́run tó ń jí ó wa nínú sátò tọ́wọ́bà àyà one seventeen sátò tọ́wọ́bà ọlọ́run ọba àlá ìjí ẹ̀ṣẹ̀ wọ́n máa ń ṣe mistake wọ́n sì máa ń kọ̀rẹ́ ti ara wọn àwọn tó kú sí ogun Uhud yẹn ànábì sọ fún wọn pé ẹ má kú lérí òkè yìí o ẹ má rẹ̀ pé ogun ti tán o ẹ dúró pa síbẹ̀ o nígbà ànábì wa lọ tán tánábì tún lọ bòmíì àwọn àwòkúra ah, ààrẹ nìkan kan mọ́ ẹja bọ́lẹ̀ àwọn kan ní ẹmọ́jà bọ́lẹ̀ o àwọn kan ní kò sógun mọ́ àwọn lè ti sálọ àti wọn sálọ àti wọ́n ń bẹ níbi wọ́n lúgọ sí nígbà bọ́ọ̀lẹ̀ lérí òkè kí ni wọ́n ṣe jama wọ́n ṣe mistake mistake yẹn lọ́lọ́run kádàrá yẹn tó wà ní kádàrá lọ́run tẹ́lẹ̀ jama àwọn ọ̀tá wa gún òkè padà wọ́n bẹ̀rẹ̀ sí ta wọ́n ní ọ̀fà làwọn èèyàn ṣe kú rẹpẹtẹ ànábì ni mo sì ní kẹ́ máa kú ń bẹ́ẹ̀ àwọn náà tí wọ́n kú yìí kì í ṣe pé wọ́n fẹ́ kí ogun ọ̀sẹ̀ àwọn wọ́n fẹ́ kí àwọn kèfèrí ó ṣẹ́gun àwọn àníyàn dáadáa yìí pé ogun ti ṣe kí ni ogun ti ṣẹ́ ìgbìyànjú wọ́n ṣe wọ́n kàkiri jẹ́mẹ̀lì àwọn sàábà wọn wojú ara wọn lẹ́yìn ìgbà nàbẹ̀ lọ́tán ìyàwó Aisha Ali Muawiya àtàwọn kọ̀ọ̀kan wọ́n sì parí ẹ̀ láàrin ara wọn gbogbo wọn náà wọ́n dúró lérí pé eléyìí ni ọba dáa ju táàbá ṣe tọ́wọ́ ní eléyìí ni ọba dáa ju táàbá ṣe àní ìgbìyànjú kálukú ṣe kí ni ní kálukú ń lò kì í ṣe pé wọ́n kórìíra ara wọn ọ̀dà àti wá gbọ́ àwọn sàábà ṣe mistake àti gbọ́ ọ̀dà nínú àyà tí mo fẹ́ kà yìí sọ́ọ̀tù tàwùbá àyà one seventeen ọlọ́run ọba aláàtí ń sọ fún wa wípé laqad taba Allahu ala an-nabiyyi wal muhajirin wal ansar ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba láà tààbà yẹtúbù ọlọ́wọ́n bá lakọ́dí tá ọlọ́wọ́n bá ní Allah lakọ́dí tá bá Allah lakọ́dí tá bá Allah <laughs> ọlọ́run nílẹ̀ anábì yìí mi ọlọ́run mo ti sàmójúkú mo ti sàforíjì alànàbí yìí fún anábì Muhammad gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ mo ti foríjì wal muhajirin la ilaha illallah gbogbo àwọn mọ̀ àtàkùn mọ́kàlọ́ àti gbogbo àwọn tí wọ́n kú ní Mákà lọ Mádínà tí wọ́n ṣe ìjírá ọlọ́ni gbogbo wọn tààbàláhù alẹ́ ọlọ́ni mo ti fẹ́rí jì wọn wal ansari gbogbo àwọn tí wọ́n lè bá Mádínà tó jẹ́ pé àwọn yẹn àwọn ni wọ́n gbà wọ́n lálejò gbogbo wọn náà wọ́n lè ní kùdìẹ̀kùdìẹ̀ tààbàláhù alẹ́ ọlọ́run bá ní mo ti fẹ́rí jì wọn. Àlẹ́zínà tàbàáhù fi sáàtì ìrùsọ́rọ̀. Gbogbo àwọn táwí ni wọ́n tẹ̀lé ànábì nígbà tí nǹkan le gbàtí nǹkan lé débi ń pa wọ́n àní wọ́n láwọn tó ń jẹ fún wọn mọ́kà mọ́ ẹni bá ti gbà síláàmù ní oúnjẹ mọ́ lọ́dọ̀ àwọn ẹni bá ti gbà síláàmù àwọn ò ní fún lọ́mọ mọ́ ẹni bá ti gbà síláàmù àwọn ò ní jọ fẹ́yàwó lọ́dọ̀ àwọn àwọn ò sì ní jẹ́kọ́ fọ́ọ̀mù àwọn àwọn ò sì ní bá arajà àwọn ò ní bá tajà sáàtìlá ọ̀sà àsìkò onira wọn lọ hijira wọn lọ habasha wọn lọ hijira wọn lọ tọ́if wọn tún dé pẹ̀lú wàhálà Madina náà tí wọ́n lọ jama fitina ni wọ́n fi kó lé ọlọ́run bá láwọn yìí wọ́n tẹ̀lé ànábì fi sa'atil usra nígbà tí nǹkan ṣe kíní tí nǹkan lé nǹkan wá rọ̀ tán nǹkan rọ̀ tán ìwọ́n jẹ́ lè máàmù tọ̀hún jẹ́ khalifa e, eléyìí náà ń yágbádá olóhùn ní stars àwọn ń sẹ́nu yọ̀bọ yọ̀bọ pé sàábì ànábì sí sàábì òbúra wọn ẹ wá ní kí ló bú wọn ṣe sọ́rọ̀ ọ̀nù jẹ̀mọ́ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ọlọ́run ni mo ti ṣàforíjì fún wa o gbogbo láìsí tẹ́ bá rí lára wọn ọlọ́run ni mo ti yọ̀ǹda wọn ẹ̀yin ló kù lẹ́nu ẹ̀ ẹ̀yin àti mi ló kù lẹ́nu ẹ̀ sọ́lọ́run ti fẹ́rí jà wa sáwárí ayé àlátòkè tí wọ́n ti fẹ́rí yìn wa ìbá máa bẹ̀ẹ́ ni àjọ máa bẹ̀ẹ́ àwọn àdúgbò ti súnà rẹ̀ àmọ̀ wá bẹ̀ẹ́ ẹ̀yọ́ miami ẹni bá ń fi sọ̀hábà sí yẹ̀yẹ́ ńkọ́ tí ń pe sọ̀hábà kan ní dèdè wùrẹ̀ tó ní sọ̀hábà kan tó ní alákùnjẹ ní alátẹnujẹ ní ní àbúrò rẹ̀ alátẹnujẹ lẹ́nu rẹ̀ ìwọ mùsùlùmí ọmọ wọn rẹ̀ tí wọ́n bá sẹ̀ kọ̀kọ̀kọ̀ kalẹ̀ ìwọ gbọ́dọ̀ kàkàkùkà tí wọ́n bá kọ̀kọ̀kọ̀ kalẹ̀ ìwọ gbọ́dọ̀ sí kíní ọ gbọ́dọ̀ kàkàkùkà ó sì gbọ́dọ̀ máa kọ́wọ̀n èmi kéwú kíkéwú àwọn ṣíyà àwọn free lọ́dọ̀ ara wọn láti bú sọ̀hábà torí pé ìmọ̀ bú sọ̀hábà gangan lẹ̀sìn lọ́dọ̀ wọn ìbáàdà ni wọ́n fẹ́ wọnú islam wọ́n ṣe pé lẹ́sọ̀ àbà kan tó wọnú islam ashhadu anna ababakar wa umara wa uthmana a'da'ullah lẹ́nu wọn lọ́wọ́ ìpínlẹ̀ wọnú islam mo jẹ́rìí pọ́kàn lọ́lọ́wọ́ mo sì jẹ́rìí pàdánù وعن علي ولي الله علي أريولون وعن أبا بكر وعمر وعثمان أعداء الله أبا بكر وعمر وعثمان والطالون نوا نتوفي في ونوى سنسي عنه wọ́n láwọn bàbá wa tó ń jẹ́ súnfí gan tá ń pè sákèsí tọ́rọ òdíje wọn àwọn kan gbọ́dọ̀ gbọ́ ilé ìkọ́ mọ́ dìde sí ṣíà torí wọ́n ṣe zírù sí yàrá àwọn tìjà ní àwọn ṣe zírù sí yàrá tẹ́bá kírun tọ́lárọ̀ wọ́n sálámà sí abubakar umar uthman assalamu alayka ya ababakar assalamu alayka ya uthman ya khalifata rasulillah assalamu alaykum ya umar tìjáni ó ṣe tòun tí wọ́n ti wà nínú àìmọ̀kan yìí náà kásàdúrà fáwọn èèyàn kò sí tó burú mẹ́ kọ́lọ̀mbà kẹwọn kọ́lọ̀mbà fi àlàáfíà sínú ayé wọn aléhìmùsọ́lát wàsálàm àwọn anábì ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ dàrú o nínú Al-Kùránì o ṣé àlọ́fẹ́ dákínirú ni wọ́n fẹ́ dẹ̀sìn rú ẹ má wàá gbà ẹ̀yin máàmù ẹ̀yin mọ́ta bíláàdì Yorùbá ìdídélẹ̀ mọ̀dàrà mọ̀dàrìsì bíláàdì Yorùbá mọ̀dàrà al-marakis al-islamiyya fi bíláàdì Yorùbá ẹ̀dídélẹ̀ àwọn ṣé àti wọlé wọ́n sì ń wá ilé kéwú ńlá tí wọ́n fẹ́ gbéṣẹ́ fún wọ́n ń wá àwọn àfa ńláńlá tí wọ́n fẹ́ gbà ní òṣìṣẹ́ wọ́n sì ń wá àwọn ọmọlé ẹ̀kọ́ tí eré wọn gbóná tí eré wọn ṣe kíni tí eré wọn jiná tí wọ́n fẹ́ fún scholarship láti dé láti wá pa ẹ̀sìn dà fún wa ẹ má jù wọ́n wọ̀ yín láàrin o tọ́mọdé káfà kan kọ́ wá àwọn fún visa kọ́ wá kí àwọn ìrà nǹkan mọ́ lọ o bọ́ọ̀ bá ti lọ ní tó gbé darí náà ní pé ìsìláàmù tá à ń ṣe yìí òun kọ́ ni ìsìláàmù tá à Abubakar àti Umar àtàwọn sọ àábà kèfèrí ni wọ́n o àdìsí tán gbà wọ́ lálàáfíà máa o ọ̀dà gbogbo ẹ̀ ṣètà àti ṣètà àtijọ́ ọ̀darí gbogbo ẹ̀ ọ̀dàrú ọmọ ibà lóhun scholarship ní ran kọ́mọ lọ o ẹni ọlọ́mọ́kà kọ́ lọ́mọ dínà ibẹ̀ ni wọ́n ti mú original sin wa ẹni tó kú sínú omi àtẹni tó mú kọ́ọ̀bù tó kú ẹnìkan mú mi jẹ́ nìkan lọ wọ́n mú ẹ̀sìn wa láti maka ẹni ọkọ̀ rẹ̀ tì sí láti Japan ó ti wá mú wa tí ó fi kọ̀rẹ́tì ẹ̀sìn yẹn àwọn mójútó ni bí ṣe ń bọ̀ látọ̀dọ̀ ànábì ta àwọn sàhábà àwọn tàbí wọn tàbí tàbíìn àyímọ̀tàlá arba. bẹ́ẹ̀ làwọn ń gbà bọ̀ wọ́n mọ́nítọ̀ rẹ̀ bọ̀ ni lẹ́ṣin ni pé gbogbo tí wọ́n bá ń sọ wọ́n mọ̀ rìfà sí àwọn sálàfù sọlẹ̀ àwọn tó ti kọjá ẹ̀sìn máàlìkì náà lẹ̀sìn wa ẹ̀sìn ṣáàfì lẹ̀sìn wa ẹ̀sìn mọ́wọ́ amúdà àmbà lẹ̀sìn wa ẹ̀dẹ̀ kàṣírà wọn ibẹ̀ lẹ́sìn ló ti tu ọ̀dọ̀ àwọn yẹn làwọn mú tèmi àti gbẹ̀sìn ọ̀dọ̀ wọn làwọn Sheikh Muhammad bin Abdul Wahab ti gbẹ̀sìn kìtàbù tawhid ẹja ká ẹ má jẹ́ sépèlé bàbá ẹja ká kìtàbù tawhid ẹgbẹ́sẹ̀rígbá e káwọn náà gbẹ́sẹ̀rígbá e kájọ máa kà fáwọn èèyàn bí Islam ọba níyí padà ńlẹ̀ Yorùbá sí dáadáa bẹ́ẹ̀ bá ti gbọ́ kìtàbù tawhid Sheikh Muhammad bin Abdul Wahab tó bá ti gbọ́ yé kò ní ṣẹgbẹ́ awo mọ́ kò ní gúnṣẹ́ ìtajà mọ́ kò ní so pàró mọ́ kò ní so ń dè mọ́ kò ní máa lọ lè fọwọ́ rárá ní sàárè séwù kò ní máa bu yẹ̀pẹ̀ séwù jẹ ká máa da omi sí ara ògiri tí sẹ́wù ti hàn tó ti yọ jáde ká máa wá fọ́ mu onítọ̀hún yóò bọ́ kúrò lọ́wọ́ èṣù mẹ́fà ti ka kìtàbù tawhid ìwọ náà tọ̀hún tọ̀hún kàn gbọ́gbọ́ wí wọ́n ní ṣe kọ̀dá ìwọ náà ni wọ́n ní kọ̀dá lọ́lẹ̀ kàtíra tíra àfáà ni ẹ̀ka ẹ mọ́ kàtíra ọ̀tá àfáà tíra ọ̀tá àfáà lẹ́ńkà lẹ́fi rò pé tí wọ́n ń sọ yẹn rí bẹ́ẹ̀ irọ́ gbaláwù kìtàbù tawhid wọn náà lọ́lẹ́ rà lè sheikh muhammad ibn abuhab bọ́ bá ti kàdé lẹ̀ gbogbo àwọn tí wọ́n bú sheikh eh, ìwọ náà máa bú wọn ipa àwọn eléyìí ọ̀dà kama wọn fẹ́ kí ìmọ̀lẹ́ ọ̀tàn nílẹ̀ yorùbá ni ìmọ̀lẹ́ ti ṣe kíni ìmọ̀lẹ́ ti tàn súnà ti yọ àbí ẹ̀yìn nìkan kọ́ ó ti gba wájú yọ súnà ti yọ àtọ̀tún àtẹ̀gbẹ́ òsì ó ti gbà yọ súnà ti ọlọ́run kọ́ mọ́sàbá fi ọ̀rọ̀ yí àwọn tí ó ti yé o ọlágbára ọlọ́run ọba wa ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó jẹ́ òye wa wípé àwọn sàhábà jura wọn lọ Abubakar kìí ṣẹgbẹ́ Muawiya uh, Usman bin Affan kìí ṣẹgbẹ́ Talha faddala ba'dahum ala ba'd ìyẹn wà wọn ò sí nípò kan náà àmọ́ gbogbo wọn pátá àtàwọn tí wọ́n kún ìsìláàmù lọ́wọ́ kó tó di pé wọ́n sí maka àtàwọn tó kún ìsìláàmù lọ́wọ́ lẹ́yìn ìgbà tí wọ́n sí maka lẹ́yìn ìgbà tí wọ́n sí maka làwọn Muawiya Abu Sufyan ń gba ìsìláàmù gbogbo wọn pátá ọlọ́run sọ ní àyà tó mọ̀ kà yí pé àlìjáná ti ń bẹ́ńlẹ̀ fún wọn لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل ọlọ́run bá ní gbogbo àwọn tó jẹ́ pé wọ́n náwó sẹ́sìn wọ́n dó tẹ̀sìn kó tó di pé àsìmákà tí wọ́n sì ṣe jihad ọlọ́run bá ní wọn ò rí bákan náà o pẹ̀lú àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n dé lẹ́yìn gbàtà àsìmákà náà. أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا ọlọ́run ọba ní àwọn tí wọ́n kọ́kọ́ náwó kó tó di pa ànábì sí maka sẹ́wọ̀n pé fatu maka wà ànábì lọ sí maka tí gbogbo àgbà kẹfẹ́ rí tí wọ́n dérí kodò àwọn tí wọ́n lé kúrò ní ọ̀kẹ́ ní àná ànábì ní ìdáhàbò antum tulaqa ànábì ní ìbá yíjà lé ní ẹlẹ́gbà sílámù ẹ máa lọ ìwà fúnjà mo fẹ́rí jìn gbogbo wàhálà tẹ kó wá sí mo fẹ́rí jìn ọlọ́run láwọn tí wọ́n náwó kó tó dìgbà yẹn tí wọ́n dúró ti islam àtàwọn tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n kú ní fatu maka tí wọ́n padà sí madina làwọn yẹn náà gba islam sábà pé àwọn èèyàn àwọn ti dé nígbà tí islam tún rọ sí kíni wọ́n dé nígbà tí islam ti rọ ara wọn làwọn muawiya abu sufyan bàbá rẹ̀ ọlọ́run ọba nígbò ọlọ́run ọba aláà yín wá ń sọ̀rọ̀ yìí pé àwọn àkọ́kọ́ yẹn àwọn lọ́lá ju àwọn ti ìkẹyìn lọ وكلا وعد الله الحسنى وكلا وعد الله وكلا وعد الله وكلا وعد الله الحسنى ọlọ́run bá ní ìkíní kejì wọn àtàwọn àkọ́kọ́ tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ àtàwọn tí wọ́n lépa bá wọn ọlọ́run bá ní alhusna mo ti pa àlìjánà lẹ́sẹ̀ kalẹ̀ fún wọn mo ti tọ́jú àlìjánà fáwọn méjèèjì a jẹ́ pé àwọn sàhábà gbogbo wọn pátá wọn náà lẹ́nu àlìjánà والله بما تعملون خبير ọlọ́run bá ní gbogbo tẹ́ ń ṣe pátá ní fún ìnirò kí ní àbúrò rà lẹ́yìn ọdún mẹ́ta tá nábì fẹ́ kú ló dé kí ní a fẹ́ ní ṣe pẹ̀lú sórí yẹn nígbà wá dé ẹ̀hìn ó dé lẹ́yìn ọkọ̀ ọdún mẹ́ta ẹ̀hìn ọgbà ìsìlámù àbí ó dòkótà nábì ọgbà àdísì wa ó ń gbà àdísì lọ́dọ̀ àwọn tó kásàmọ́ wá láìfí láìfí láìfí láìfí ọdún mẹ́ta lólò ẹ̀yìn kí lọ fẹ́ sọ fún wa sọfọ́sọfọ́ agbókùrọ́ ni tọba ti sọ bẹ́ẹ̀ o ti takọ àyà yìí tí ọlọ́wọ́n bá ní olódodo ni wọ́n ọláyé kan fún mọ sọ́ọ̀dì kù mo ti kà kọjá sí wọn náà ti gbọ́ àbúrò rẹ̀ wà nínú wọn. àdáwò tó dé sílẹ̀ yorùbá yìí kọ́lọ́ mọ́sàbà wa ká kú o ọlọ́wọ́n bá aláà ojú oyé wáyé pé anábì fẹ́ wọ mọ́kà náà ń pè ní sólò òdebíyà anábì wa sọ fún àwọn tí ah, àwọn kèfèrí maka wípé anabi ran usman wọn ní kó lọ lè sọ fún wọn wípé a wà ní Hudaybiya báyìí o ààyè kan ní lábẹ́ igi ńlá kan anabi ní bá a ṣe ń bọ̀ wá yàwá fẹ́ ṣe umra ká sì padà ní o àjà o kó tó di pé amul fati dé ni wọ́n bá gbọ́ wípé usman tá anabi ran lọ ẹnìkan kan gbẹrú mọ̀ wá náà ni ìpè yín jòkó sábẹ́ gímbí à Usmanu tẹ ẹran lọ́mọ́kà wọ́n ti pa á ànábì ni wọ́n pa Usman wọ́n pa Usman gbogbo ẹ̀ ń sọ àbà tẹ wà ń bí wọ́n ní wọ́n lé ní one thousand five hundred ànábì ni ẹ máa wá ṣe bẹ́ẹ̀ wọ́n ń gbọ́ lọ́wọ́ ànábì báyìí bẹ́ẹ̀ ayé pé àní sá lójú ogun tá a fẹ́ jà yìí ó dìgbà tá a bá rún àwọn ará maka pẹ̀lú Usman tán sí kínní tí wọ́n pa yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fọwọ́ sí ọwọ́ ànábì báyìí ànábì tún ṣe míì tọ́ gbogbo wọn bẹ́ẹ̀ àyẹ̀ ni pé láǹpẹ̀ ní bẹ́ẹ̀ àtòrèdè wà sọ̀rọ̀ ọlọ́run ọba aláàlóhun yọnu sí wọn lẹ́ni tí wọ́n ń ṣe yẹn gbogbo wọn wọ́n wá fún ànábì ní ìfọkànbalẹ̀ yìí pé àwọn onísá gbogbo àwọn jọ wọ mọ́ká Usman mìíràn fáànù wọn pa <laughs> wàhálà ti dé wọ́n sì wọ wàhálà náà nìyẹn kọ̀pẹ́ ni Usman mìíràn fáànù bá ṣe kíni lọ́ba yọ lọ́ọ̀kan ànábì ọmọ ń tọ́pamọ́ ànábì ọmọ ń tọ́pamọ́ fa wà fà rẹ wá ní ọ̀sán ní ọ̀sẹ̀lẹ̀ lọ́dún tí ń bọ̀ gbogbo ohun tí a fẹ́ kókó ńlẹ̀ náà nù wípé ẹ má fàárọ̀ fáyé má ẹnìkan ọmọ tọ́pọ̀ amọ́lẹ́yìn ọlọ́run èyí tọ́lọ́ bá fi hàn lẹ́bìnà lọ́mọ èyí tọ́ bá fi hàn kọ̀ mọ́ tọ́ mọ̀ ni kò ní máa ṣe bẹ́yà. à ń padà bọ̀ wá bá yín lérí ọ̀rọ̀ iṣẹ́ tẹ̀ ń wò yẹn ọ̀tọ̀ nìyẹn gbogbo àwọn yẹpẹ̀ tẹ̀ ń wò yẹn ọ̀tọ̀ nìyẹn gbogbo ayé náà ti mọ̀ pé ìrọ́lẹ̀ ń ṣe kíni ilẹ̀ ń pa ọlọ́mọba aláwa sọ ìgbà wọn ṣe bẹ́ẹ̀ àyẹ ọlọ́mọba aláwa sọ àyàkalẹ̀ ọlọ́mọba aláwa sọ àyàkalẹ̀ torí pé gbogbo wọn ìmánì tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ àyẹ ìmánì tó lágbára ni ọlọ́mọba aláwa ni laqad radiyallahu anil mu'minin suratu al-fatih aya 18 suratu al-fatih aya 18 ọlọ́wọ́n bá ní laqad radiyallahu anil mu'minin ọlọ́wọ́n bá èmi ọlọ́wọ́n mo ti yọ́nú sáwọn olùgbàgbọ́ òdodo ìdí yorùbá تحت الشجرة، tahta ṣájára nígbà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń fọwọ́ lọ́wọ́ lábẹ́ igi lábẹ́ igi. fa'alima ma fi kulubihim. ọlọ́run bá ní mo ti mọ tó wà lẹ́mìí wọn nínú gbàgbọ́ wọ́n ti sáìn ọlọ́run bá ní wọ́n ti sáìn torí ẹ̀ ni mo ti yọ́nú sí wọn. فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ọlọ́run ọba ní bó ti sọ ìfọkànbalẹ̀ sínú ẹ̀mí wọn nǹkan kan ò ní ṣe wọn ìbẹ̀ ọlọ́run ti yọ ní sí wọn èyí sì san wọ́n lẹ́sàn èyí fún wọn ní ṣẹ́gun ní ní àwọn ìlú tán bá fẹ́ sí lẹ́yìn yẹn ẹ̀mí ọlọ́run fún wọn ní ìṣẹ́gun níta ń gbọ́ yé nínú àyà yìí òun náà ni pé ọlọ́run ọba ní òun ti yọ ní sí wọn òun ti yọ́nú sí wọn ìlàkọ́dì radiyallahu anil mu'minin àwọn sàhábà ọlọ́wọ́n bá aláàtí yọ́nú sí wọn ní suratul Fatih àyà 18 nígbà ọlọ́wọ́n ti yọ́nú sáwọn èèyàn ìwọ wá yọ́nú sí wọn ìwọ wá ń bínú sí wọn ṣe ìbínú ti tẹ́ ní yóò wá sọ ìyọ́nú ọlọ́wọ́n bá sọ kalẹ̀ yóò sọ ìyọ́nú ọlọ́wọ́n bá kalẹ̀ lérí wọn rọ̀díyà sì ní fílù mádì ni ìtumẹ̀ ni pé ọlọ́run ti parí ẹ̀ kìtìpọ́ ọlọ́wọ́ padà yọ́nú sí wọn tó bá dọ̀run ó ti yọ́nú sí wọn kan tó kò láyé ọlọ́run lóhun ti yọ́nú sí wọn torí pé wọ́n ṣe bẹ́ẹ̀ à pẹ̀lú ànábì ẹ̀yọ́ màá ya nínú ẹ̀sìn wa igi tí wọ́n ṣe bẹ́ẹ̀ à lábẹ́ rẹ̀ àwọn aláìmọ̀kan wọ́n wàá lọ síbẹ̀ wọ́n mọ̀ lé sàdúrà mẹ́ àwọn tó bá lọ mọ́kà wọ́n lè jòkó síbẹ̀ wọ́n máa tẹ́ra wọn èmi náà fẹ́ jòkó síbi táwọn ẹbí ti ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ tọrọ àdúrà ń bẹ́ẹ̀ nígbà ọdá sùkùn Umar bin Khattab Umar ní ọyá ẹ wá gba aké àtàdá ẹ wá lọlé bẹ́ẹ̀ dànù wọ́n bẹ́ẹ̀ dànù àwọn sí àní wọ́n bẹ́ẹ̀ dànù wọ́n kórira nábì ni Umar kórira nábì ni <laughs> kọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ bí táwọn nábì tètè bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n sì ń jòkó mbẹ́ kílà àwọn fẹ́ sọ bẹ̀dà wọ́n fẹ́ sọ di ojúbọ bá ń sọ sàárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nílẹ̀ Yorùbá náà di ojúbọ ní sheikh muhammad bin abuhab ń kígbe nìyẹn pé ẹyẹ pé lọ́ọ̀dì sàárè òkú àti sàárè ò lè ṣe kankan fún yín ọ̀dọ̀ ọlọ́ọ̀ni ẹ lọ. nílẹ̀ yorùbá ti wà yìí wọ́n bu yẹ̀pẹ̀ sàárè tí wọ́n rọ́ sínú rágólísì tó máa mú wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n fi ń sóògùn àyè bímọ ọ̀kan bẹ nínú àwọn aláìmọ̀ kan ó ní téèyàn bá ti bímọ àwọn kan ní kó lè bu yẹ̀pẹ̀ sàárè àfa wa kan <laughs> tó bá ti bu yẹ̀pẹ̀ sàárè yẹn wa kó gbé wa òun fi ṣiṣẹ́ kan fún yóò bímọ láìpẹ́ jama mùsùlùmí ṣé ṣé bàbá tó wà nù sàárè onímọ̀ fún yẹn lọ́mọ káti wá gbé yẹ̀pẹ̀ sàárè rẹ̀ wọ́n fẹ́ dojú ẹ̀sìn rú sheikh muhammadu muhammadu nírọ̀ nọ̀nọ̀nọ̀nọ̀ wọ́n mú kàtọ́ bí wọ́n gégi yẹn wọ́n wà nù táwọn ṣe hàn fi ń bú àwọn sàábà yìí pé wọ́n pa erisun ànábì wọ́n pa rẹ̀ ẹgbẹ́ tí wọ́n mọ̀ sọ kátikàti wípé ẹ̀yin náà sẹ́ẹ̀mù mọ̀ pé àwọn sàábà wọ́n bínú ànábì sẹ́ẹ̀mù mọ̀ pé wọ́n bínú ànábì ilé ànábì dànù mọ́kà ilé kàdíjádà wọ́n béèrè ilé one thousand four hundred and forty something years ago <laughs> kí ló fẹ́ fi léṣe ẹ wọ́n gbé títí gba ilé ànábì mo ní ibo nílé ohun ibo nílé ànábì ọlọ́run gángan nínú ẹwà jáde ibo nílé ànábì wa Idris wọ́n rán wọ́n rán wọ́n rán wọ́n rán wípé kọ́dà àwọn tó wà ní mọ́kàyẹ gan ọ̀tá nẹ́bí àtàwọn sàábà ni wọ́n náà ṣe ń dáàbò súnà tó yẹ tí wọ́n ní súnà súnà súnà súnà wọ́n ní rọ́ọ̀ni o wọ́n ní ètò ìjọ ọjọ́ ta ànábì ni pé ọ̀tá àwọn ará ilé ànábì ó ní pé wọ́n pa ilé ànábì wọ́n pa rẹ̀ wọn ò filẹ̀ kọjá ẹ̀mí zọ́ọ̀mù táwọn ọmọ ṣe kí ni táwọn ọmọ lọlẹ̀ wò ṣé tí wọ́n ní ká wá ṣe káàbánu wọ́n ní wọ́n lè yàtọ̀ wà fún bilibẹ́tìlì àtìkì ọlọ́run ní kẹ́ wá ṣe tàwa fún kàábà kàábà wà ń bẹ̀ dọ̀la kí ló kẹ́yìn pẹ̀lú ilé ànábì ẹ máa lọ ẹ máa lè bu yẹpẹrẹ jẹ ẹ̀yin tẹ̀ ń fa tẹ̀ ń fa oògùn ṣéwù mu lẹ́wà wọ yàrá ànábì à wọ́n máa lè rí bàtà kan bẹ̀ bàtà wọn lọ ní kúnnákúnná tí wọ́n fi kókọ́ ṣẹ́sìn nìyẹn ànábì kan wá já ọ̀kan wa kú lọ́dọ̀ anybody àtòun náà wọ́n wá darí ọkàn wa lọ́dọ̀ Allah ẹ̀yin màyá mi àwọn sàhábà wọn ìṣẹ́gbẹ́ bàbá ẹnìkan o wọn ìṣẹ́gbẹ́ bàbá mi wọn ìṣẹ́gbẹ́ bàbá tiẹ̀ náà kódà wọn ìṣẹ́gbẹ́ bàbá bàbá bàbá wa wọn ìṣẹ́gbẹ́ Málìkì wọn ìṣẹ́gbẹ́ Ṣáfi'í wọn ìṣẹ́gbẹ́ Abu Hanifa wọn ìṣẹ́gbẹ́ Imam Ahmad bin Hanbal àwọn sàhábà ìṣẹ́gbẹ́ Ibn Taymiyyah wọn ìṣẹ́gbẹ́ Ibn Qayyim wọn ìṣẹ́gbẹ́ Ibn Hazm wọn ìṣẹ́gbẹ́ bàbá Albani wọn ìṣẹ́gbẹ́ bàbá Qardawi àwọn sàhábà wọn ìṣẹ́gbẹ́ bàbá Ibn Baz wọn ìṣẹ́gbẹ́ bàbá Sheikh Uthaymeen wọn ìṣẹ́gbẹ́ àwọn sàábà àwọn èsẹ́ bẹ́ẹ̀ bàbá kan ní gbogbo àwọn bàbá tó wà nílẹ̀ Yorùbá yìí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní asábìkún sọ́tò tọ́wọ́bà. wàsábìkún al'awwalún minal muhajirin wal'ansar. ọlọ́run bá ní àwọn àfáà yìí àwọn olùbẹ̀rù ọlọ́run àkọ́kọ́ tí ò àwọn èèyàn ti gbáwájú nínú ìmọ̀ nínú ìgbàgbọ́ nínú ẹ̀sìn nínú faradà nínú dára nínú kánáwó sẹ́sìn àwọn tí wọ́n ṣe ìjírà ní sọ́ o àtàwọn tí wọ́n gbà wọn lálejò Madina. wàlẹ́bìnà tàbàrùn bí ìṣàní rọ̀bí aláhù la ilaha illallah. لا إله إلا الله نعم وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا الله أكبر الله أكبر متي قاليس الجنة أكرم دوما سلبي wọ́n wà máa bẹ́m̀bẹ̀ lọ gbére khalidina fiha abada sọ́lọ̀ ń parọ́ jẹ́ máa ọlọ́run láwọn sàhábà ọmọ bẹnu àlìjánlá lọ gbére ọ̀rọ̀ tí wọ́n ti yanjú ọlọ́run ní dáàlì kalifáwùsù làbí. dáàlì kalifáwùsù làbí. èrè tó tóbi jùlọ àwọn sàhábà ti jẹ wọ́n sì ti gba wájú ẹ̀yìn sàǹpé ìwé sàhábà <laughs> bàbá tèmi bàbá tèmi ìwé sàhábà <laughs> àfà tèmi àfà tèmi ìwé sàhábà ọlọ́run ní sàbíkùn nígbà táwọn ń bú àwọn tó ṣáájú wa àwọn tí wọ́n ń gbẹ̀sìn wá fún wa gbogbo tá à ń ṣe inú ẹ̀sìn pátá oyé àwọn abdullahi masoud abdullahi bin abbas àwọn abu hurairah muawiya àwọn ni wọ́n gba gbogbo ẹ̀ fún wa làwọn náà fi dolóríire ó sì wá jẹ́ pé ẹ̀sìn yahudi ẹ̀sìn sí àlàálọ̀ lè gbà táwa sọ àwọn èèyàn di olórí burúkú lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti kàn lólóríire ẹ dákun torí tọ́lọ́wọ́n ọba àlá ọlọ́wọ́n bá ní àlìjánà làwọn wọ̀ kọ́lọ́mọ́sà jáwa náà bá wọn wọ̀ tí wọ́n náà bá fẹ́ wà àlìjánà má bu o mọ́ sì kun ẹni tí ń bú sàábà lọ́wọ́ kódà kí èèyàn máa hó ẹnìkan bú sàábà ọwá ń hó àbọ̀ rẹ́rìn ẹjọ́ ń bu náà ni ẹ̀dàkùn ẹ̀yọ́ miami òkúkú sàábà ti alẹ́lùmà áyà tí mo kà yín ń lọ bí áyà bí mẹ́rìnlá sí mẹ́ẹ̀ẹ́dógún okùn mélòó lẹ́jẹ̀mọ́ nínú ọgọ́rùn-ún okùn 85 lọ́wọ́ mi mo fẹ́ kà àmẹ́ni tó bá nígbàgbọ́ òdodo àyà kan náà ti tó àyà kan ti tó ọlọ́run ni wọ́n ti gbáwájú yín pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú imán lẹ́yìn náà wọ́n ti dọ́mọ àlìjánà ẹni bá ń sọ̀rọ̀ ọmọ àlìjánà láì dáa níbo ni ọwọ́ iná ni ọwọ́ kò sọ pọ́ńtẹ́ ìdátẹ̀ ìfini wọ náà ẹni bá ti ń bú sọ̀hábà bí ń bú sọ̀hábà sí ẹ̀yẹ kẹ́dákẹ́ <laughs> ẹ̀dákẹ́ ẹ̀wá nǹkan mi ṣe ẹ̀wá nǹkan mi sọ ẹ máa rán tara yín ẹ̀fà àwọn sọ̀hábà tọ́lọ̀ ń dijọ́nu sí ẹ̀fà wọn lẹ̀ ọlọ́run ti parí tiwọn tiyín lókù gbogbo apáta àtàwọn àtẹyìn kọlọmọta sí wa lọmọ àlìjánná òkúkú sahaba ala ujala kí làwọn ìwọ̀tọ́ yẹ ká fún wọn alákọ̀ọ́kọ́ al-i'tirafu bima sabata min fadlihi fil Qur'an wa sunna gbogbo ọlá àwọn sahaba tọ́lọ̀ ń sọ nínú al-Qur'an yìí káwa náà fi díẹ̀ múlẹ̀ pé bó ṣe rí nìyẹn o alákọ̀ọ́kọ́ nínú àwọn ìwọ̀ wa nìyẹn ká má pè ọlọ́run ọba nírọ́ lédi tọ́lọ̀ ń sọ nípa wọn tó bá kí mùsùlùmí òdodo bá ní wa ẹlẹ́ẹ̀kejì mahabbatuhum bil ká nífẹ̀ẹ́ wọn pẹ̀lú ọkàn wàsánà àléhìn bìlìsán ká máa fẹnu ròyìn wọn dáadáa wa tahbibuhum ila al-umma ká sì máa gbìnfẹ́ wọn sí ọkàn àwọn àlùmà kí àwọn ẹ̀sìn tí wọ́n gbà wá kó lè bá nítumọ̀ lọ́wọ́ wọn. ẹlẹ́kẹta al-kaffu anil khawdi fima shajara baynahum min khilafin wal-i'tiqadu annahum mujtahidun gbogbo tó wá ṣẹlẹ̀ láàrin wọn nínú èdè àyèdè àbí ọ̀rọ̀ tí wọ́n fà mọ́ra wọn lọ́wọ́ káwọ́ ṣe kíni káwọ́ dákẹ́ wọn kọ́ sínú tíra kálí máa ń tọ́sẹ̀lẹ̀ ni wọn kọ́ sínú tíra torí kálí bá a máa fi wọ́n sí yẹ̀yẹ́ àbí káwo lè máa dájọ́ láàrin wọn ìwọ lọ fẹ́ dájọ́ láàrin Ali àti Muawiya who are you ẹjọ́ tí wọ́n ti parí táwọn méjì ti dọ̀rẹ́ tí wọ́n ti ṣe dáadáa tí wọ́n ti kú lórí dáadáa tọ́lọ́wọ́n ti fún wọn láti jẹ́ náà wọ́n lè máa dájọ́ wọ́n lọ́sọ̀ wá sọ́ni tọ́jú ẹ̀bí àtọ́jàre ọmọ wọn rẹ̀ ìkọjá ìgbà wọn lọ́lọ́wọ́n bá ti fèrè ọlọ́run ti yọ́nú sí wọn ọlọ́run ti mọ́ sálì jẹ́nà àwọn ti wà nínú kí ọlọ́run ìwọ wá ń dájọ́ lérí ẹni tó jẹ̀bi àtẹni tó jàre láàrin àwọn sàhábà ìwọ lọ́lẹ̀ túbá bọ́ọ̀bá túbá ó jóná ó dè yẹyẹ o àwọn mọ̀náfìkì tí wọ́n fa àwọn sàhábà sí yẹ lánàá bóòlù ọlọ́run padà sọ̀rọ̀ wọn bóòlù ọlọ́run padà sọ̀rọ̀ wọn jàmáà ọlọ́run padà sọ̀rọ̀ wọn jẹ́ ní yẹyẹ ni ọlọ́wọ́n bá ní alẹ́sìn yẹlẹmísún almutawwi'ina min almu'minin ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n ń fi àwọn sàhábà sí yẹ̀yẹ́ àwọn tí wọ́n ń gbé owó kalẹ̀ fi sadaqat nígbà wọn fẹ́ ṣe sàrà àwọn yẹn ru owó owó ńláńlá gbẹ̀ngbà wọ́n gbé kalẹ̀ àwọn mọ̀nàfìkì wá dúró lọ́ọ̀kan wọ́n wá rẹ́rìn pé kárí ni ní ṣe ọbẹ̀ kan máa gbóhùn lówó ni Abubakar Uthman àwọn tí wọ́n ń ṣe bí ara wọn náà ní o àwọn tó ń ṣe bí ara wọn àwọn mọ̀nàfíjì wọ́n wá bẹ̀rẹ̀ sí fún àwọn olówó ńláńlá tí wọ́n ń gbówó lẹ̀ fún wọ́n fi wọ́n ń yẹ̀yẹ́ ibi kalẹ̀ bá àmọ́ olówó ló fi gbé adúlówó yẹn lẹ̀ ilé yà kọjú الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات ọlọ́run bá ní yelmizun lams wọ́n bẹ̀rẹ̀ sí fi wọ́n rẹ́rìn-ín wọ́n fi نعم والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله سخر الله منهم نعم, نعم. والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ọlọ́run ọba aláwọ̀ ní والذين لا يجدون إلا جهدهم àwọn tálíkà táwọn náà tún gbé ẹnu ọba tí wọ́n ní pẹ̀lú iṣẹ́ àṣekára nígbà àwọn náà fẹ́ náwó wọ́n ní wọ́n lọ lè gbàárù wọ́n lè gbàárù àwọn tálíkà náà sàábà ìpè báwọn olówó ṣe ń náà bó ṣe wù kọ́ mọ́ àwa náà ó nà mọ́ wọn bá ná mílíọ̀n àwa náà ọmọ náà tọ́rọ́ àwọn yìí wá lọ lè wo kọ àrùn wọ́n wá ru àrùn wọ́n wá gba ẹnu tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n rí látara ogún owó dọ́yẹ kí wọ́n fi máa sẹ̀mí àwọn náà wọ́n filẹ̀ tíntíntíntí àwọn táwí náà wọ́n tó fa àwọn náà sí ẹ̀yẹ́ ìgbé ṣe ń tẹ́gbẹ̀rẹ̀ nánú ó lò sí wọ́n lò sí wọ́n lò sí onígá kò nígo ẹ̀wọ̀n tó filẹ̀ ọlọ́run bá ní yẹsùkọrù náà mínú wọ́n ń fa àwọn sàábà sí yẹ̀yẹ́ wọ́n ń folówó wọ́n sí yẹ̀yẹ́ wọ́n fi tálíkà wọ́n sí yẹ̀yẹ́ bí tí ń ṣẹlẹ̀ ń sin náà tí wọ́n máa fa àwọn sàábà sí yẹ̀yẹ́ pé e, e, eléyìí lówó ń tẹ̀ Abubakar dára lọ́wọ́ àwọn ṣẹ́yà àbúrò tí ò ní òun náà dára lọ́wọ́ àwọn ṣẹ́yà ọlọ́run bá ní wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ sẹ́kẹ̀rọ̀ wàlẹ́hùn àzábùn àlì. ọlọ́run bá ní lérí yẹ̀yẹ́ tẹ́ ń fa àwọn sàábà ṣe yẹn wọ́n bọ̀ wá jẹ ìyà tí wọnú egun tí wẹnú ẹran wọ́n bọ̀ wá jẹ ìyà náà tó bá dijọ́ àlè kìyàmà súrọ́tù tọ́ba àyà seventy ibẹ̀ lọ́lọ́run ti ní gbogbo ẹ̀yìn tẹ́yìn fi sàábà ṣe yẹ̀yẹ́ ẹ̀ wọ̀ ná lọ́rùn kẹ̀bí ìrà tó mí kaba ìrìndùnú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni súrọ́tù wọ́n dákọ̀ sàábà wọn rẹ́rin wọ́n fi sàábà sí ẹ̀yẹ ọ̀n fẹ́ yín inú kéwò ilẹ̀ ń ké yẹn ẹ̀fẹ́ lọ́n ti ṣe àbí ẹ̀fẹ́ gbé ṣe àṣẹ àti sákìsàkì ṣe àtàṣọ yíyọ ẹ̀sìn ṣe àti sákìsàkì ṣe tó fi dẹ̀wọ̀n lọ́dọ̀ ìjọba ẹ̀yin náà fẹ́ lọ́n nílẹ̀ Yorùbá ẹ wá bẹ̀rẹ̀ pẹ̀lú kẹ́ ẹ ni wọ́n máa ń kọ́kọ́ bú díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n ti gbìn kórìíra yẹn sẹ́mi àwọn sàábà tán wọ́n nígbà tán ti palẹ̀ tí wọ́n ti rólẹ̀ nìyẹn àmọ́ nílẹ̀ Yorùbá ń bí kò ní wọlé bí yídìí nílá pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àtàṣà yóò ní wọlé nílẹ̀ Yorùbá ń bí ẹ̀yin tẹ̀sí yọ ṣe èyí ń sọ fún yín gbogbo ayé sì ń gbọ́ tẹ́yìn yọ ṣe ẹ̀yin kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tẹ́mọ̀ ní àwa ṣẹ́ à ilẹ̀ Yorùbá ẹ lè palẹ̀ má mà kò sí àyà tẹ́mu wa kò sí àdísì tẹ́mu wa tẹ́ẹ̀ fi di gbogbo àwọn àyà tẹ́mu kà yìí tẹ́ẹ̀ fi dì dànù àyà tó kílẹ̀ àná àfi tẹ́ bá sọ fún wa pé kùránì táwa gbàgbọ́ kìí ṣe èyí tẹ́yìn gbàgbọ́ tẹ́ bá dẹ̀ ti sọ bẹ́ẹ̀ àjẹ́ pé muslim àwọn ìpẹ̀lẹ̀ ayé muslim ọlọ́run dákọ̀ àwọn sàhábà ó ròyìn wọn ó ní ẹ má fi wọn sí ẹ̀yẹ ẹ má máa bú wọn ẹ má ṣe pẹ̀lẹ́ wọn ẹ wá ní ilẹ̀ sí tẹ́yìn wọn fi sin ọlọ́run kò sẹ́nìkan tí ó tẹ̀lé yín má nínú àwọn ìwà àwọn sàhábà ni pé gbogbo tó bá ṣẹlẹ̀ láàrin tó bá parí ìtàn wọn kí ló fi parí ọ̀rọ̀ rẹ lọ́dí Allahu anihum ọlọ́run bá kẹ́ gbogbo wọn ọlọ́run bá ṣàánú gbogbo wọn ọlọ́run bá alákọ̀ọ́bá yọ ní sí gbogbo wọn àdúrà ló fi parí ẹ̀ ò ní dájọ́ fẹ́nìkan àbí kọ́ ọmọ bú ẹnìkan fẹ́nìkan alhassaru mìníṣáà lẹ́yìn náà ká máa wá máa sọ táwọn ṣe à ń sọ nípa sọ̀hábà kájìnà sí àwọn tí wọ́n bú sọ̀hábà ní tí wọ́n sọ àwọn irọ́ tí wọ́n fẹ́ sọ dòdòdó kájìnà sí àní wọ́n bí abubakar débi pé wọ́n nígbà tí wọ́n lọ Madina wọ́n ní abubakar kọ́ tẹ̀lé ànábì lọ́nu kò tó gáàrò táwọ̀rì ẹwù tàn táwọn bàbá ti ń kà fún láti bí seven hundred years ago Imam Ibn Kathir ọ wà nù tíra wọn láti seven hundred years ago èyí wá dé ń sẹ́yìn lábúbá kiri kọ́ ẹni èèyàn jákujáku kan báyìí látara pé àwọn ṣíyà ń bínú Abubakar wọn wá dì náà ìpè ìtàn yóò correct ọlọmọṣẹ sọ wọn bí aburú wọn lẹ́yìn náà ẹ lè mọ̀ pé àwọn sàábà wòlíì Ọlọ́run ni wọn o àwọn làkọ́kọ́ wòlíì káwa tó mọ̀ ya wòlíì àwọn bàbá wa àwọn bàbá tí náà yìí tó bá ya wòlíì nu wọn wọ́n ya wòlíì wọ́n fi ń tẹ̀lé àwọn sàábà ni kò sí wòlíì tó lè dàbí wòlíì àwọn sàábà àwọn làkọ́kọ́ wòlíì anabisi ni ọlọ́run sọ fún nínú àdéhùn kùdì sí pé wọ́n ní àádáni waliya faqad aadantuhu bil harb ẹni bá ní òun ọmọ bá wòlíì òun ṣọ̀tá ẹni bá lóun ọmọ bá wòlíì ọlọ́run ṣọ̀tá ọlọ́run bá ní ẹni bá lóun ọmọ bá wòlíì mi ṣọ̀tá èmi ọlọ́run ti palẹ̀ mọ́ láti bá jagun ọba ti ń bá àbúrò rẹ̀ sọ̀tá ọlọ́run já ológun mọ̀háwíyà ló ń bá sọ̀tá ọlọ́run já ológun òun bú anẹ́sì bùnú máàlìkì ọlọ́run já ológun yóò já ológun ọkọ̀ rẹ̀ ó tún wà lọ lè wọ ọlọ́run sahaba nabi ah àwọn náà làáfà wà àwọn làáfà wà kọ́kọ́ kó tó kàn àwọn àfà àtàkì lọ́dọ̀ wọn àwọn àfà àfà àfàfà ní lọ́nà millions kó tó kàn àwọn àfà àti wàtàkì lọ́dọ̀ wọn nípàdé ọ̀rọ̀ mi àtàràhùmù aléhìm àràǹtà máa ṣe fún ọ ní pé ká máa ṣàdúrà fún wọn ká má jí ìbínú sàábà kan wà nínú ọkàn wa ọlọ́run ló pa wá láṣẹ bẹ́ẹ̀ ọlọ́run láwọn ẹni rẹ̀ nínú sọ́kùl hashr ayẹlẹ́kẹwa. wàlẹ̀zínà já umin ba'dihim yaquluna rabbana ghfir lana. ọlọ́run ọba aláàánú àwọn tí wọ́n dé eh, lẹ́yìn àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ àwọn olẹ́ni rẹ̀ àwọn sàhábà ní tí wọ́n máa sọ ní pé ìwọ ọba o mọ́sá fẹ́ríjì wá. wal ikhwanina alladhina sabaquna bil gbogbo àwọn ọmọ ìyá wa ẹ̀rí innamal mu'minuna ikhwa gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ti ṣáájú wa pẹ̀lú gbàgbọ́ àwọn wo ni àwọn sàhábà. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ìwọ Ọlọ́run àbẹ̀ọ́ Ọlọ́run ìkórìíra àwọn sàhábà kọ́ mọ́ wà nínú ọkàn wa ibi wọ́n lọ́wọ́ bá bẹ̀ ọ́ o dákun má fi ìkórìíra àwọn olùgbàgbọ́ òdodo tó ti ṣáájú má fi ìkórìíra àwọn sẹ́mi wa o torí tó bá ti wà lẹ́mìí ìyàn ẹ̀sìn ti dàrú gbogbo tó bìlífù mẹ́sìn rẹ ìyọ́ dàrú mọ́ lọ́wọ́ lẹ́yìn náà ọwà lọ lè rí bínú ọlọ́run fẹ́rẹ̀ tí ń bínú àwọn sàhábà ànábì ní bínú ẹni má sì ń bínú ànábì kò lè jọ́rẹ̀ ọlọ́run Suratul Hashr aya ẹlẹ́kẹ̀wá ẹ̀yọ́ màyá mi èyí ta kàyí náà tó àbí òtó jama àwọn tó fẹ́ ní onílàákàyè eléyìí náà tó eighty five tó kù a máa pàdé wa níjọ́ mi ibi ọlọ́run ti ń ròyìn àwọn sàhábà ọgọ́rùn-ún àyà ó wà nílẹ̀ báyìí ọ̀rọ̀ àwọn sàhábà kìí ṣe àwàdà ọ̀rọ̀ àwọn sàhábà kìí ṣe kí ni jama kìí ṣe àwàdà wọ́n wá bẹ̀rẹ̀ àwọn ọba àlá gbogbo àwọn tí wọ́n ka tẹ́ra àwọn ṣíà kọ́lọ̀ fọ̀nàmọ́ wọn àwọn tí wọ́n fẹ́ lọ́ǹtì ṣíà kọ́lọ̀ fọ̀nàmọ́ wọn àwọn tí wọ́n ti gba ṣíà tí wọ́n sì tàṣọ́yọ̀ ọlọ́mọ́sàbà fọ̀nàmọ́ wọn àwa náà tàjẹ́ alùsùnà tàjẹ́ mùsùlùmí òdodo tí ọ̀rọ̀ àwọn sàábà ti ń dàrú mọ́ lọ́wọ́ kọ́lọ̀mọba aláàkọ́mọ́sà tún ọkàn wá sí nípa wọn àwa náà tàti wá dúró dédé ọlọ́mọjẹsẹ̀ wọ́yẹ̀ láíláí abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ogun ẹ̀sìn ọlọ́mọjàre lẹ́lẹ́dẹ̀ wa gbogbo àwọn tọ́lọ̀ tí ọmọsàjọ́rọ̀ òye wọn gbogbo àwọn tó ti yé àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn sàhábà kọ́lọ̀mbà kẹ gbogbo wọn gbogbo àwọn tí wọ́n mọ pàtàkì sàhábà kọ́lọ̀mbà alákòójú wọn mọ pàtàkì rẹ̀ kọ́lọ̀mbà alákòwájú wọn túbá láti mọ bọ́ àwọn sàhábà nàbì kọ́lọ̀mbà alákòósí bu alọ́mọ alọ́mọ والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات